الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور العلم وافتح علينا معرفة العلم وأصن أخلاقنا بالحلم فضلك وانشر علينا من غزائن رحمتك يا أرأم الراحمين اللهم إن استودعناك ما علمتنا فاردده إلينا عند احتياجنا إليه ولا تنسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبي وفصاحة إفز المرسلين وسرعة إلهام الملائكة المقربين وقل رب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نصبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أعطيت سؤلك يا موسى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين وبنا نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم آمين اهدنا الصراط المستقيم آمين أدعوك فلون الحمد لله أدعوك فلون الحمد لله الحمد لله رب العالمين الله رب العالمين أبطنكي ìwọ̀nba túpẹ́túpẹ́ tá à ń ṣe ọba tó ní kọ́ máa ṣe ṣe ọba ìlàdúpẹ́ fún àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n ní ẹni tó fẹ́ lọ sí sánmà tó bá ti bàtà ó ti bẹ̀rẹ̀ ní àjò ó ti pò ńlẹ̀ ó ti ń gòkè lọ́dá nìyẹn bí abáwo ìwọ̀n bá yẹn ń gbà sí ìyẹ̀jú àwọn tó ti lọ a rí pé àwọn ìtí bẹ̀rẹ̀ rárá lasna mubtadi'in àti wà ní primary débi pé àwọ̀ secondary mutawasit tàbí àwọ̀ sanawi ṣùgbọ́n a lè sọ pé a gba fọ́ọ̀mù hmm. a lè sọ pé a ti gba fọ́ọ̀mù so lábẹ́ ìnùpẹ́fọ́ ọlọ́run nínú wa ń bẹ tó gba fọ́ọ̀mù yẹn tó ti fi ilé tán ó kọ́lé wọn àdúgbò wọn kankan àtúkọ́ tán ìbẹ́ nínú wa tó ṣẹ̀gbà fọ́ọ̀mù tó kà mọ́ lọ́wọ́ ni wọ́n àbákọ́ ni o òun náà ni wọ́n máa sọ pé ní tí ọkọ̀ ọbẹ̀ ni o so ọ̀sàgbà ó mú lọ́wọ́ irungba inú wa ń fọ́ọ̀mù ni hmm. ṣòkòtò tí ò tó lẹ̀ máa ń fọ́ọ̀mù ni ìjáàbù ó wá kú sẹ́tà ṣẹ̀ṣẹ̀ wá ṣe ìṣẹ́tà ṣe gangan lọ̀rọ̀ akànyàtọ̀ sẹ́yìn tí ò gba fọ́ọ̀mù rárá bàbá amúnigbàgbà ta ní akọ́lọ́mbá ní kẹ́ àmín àlèmọ́sàdúà fúrú wọn ni àlèmọ́sàdúà fúrú wọn wọ́n nígbà tiẹ̀ yìí máa ń sọ pé gbogbo ń tá a ìpátá awéláwà ní ni adarungbọ̀n sí ni kíníkan ni ẹ̀hà ni alápò ní o àpò lágbà tá a ṣẹ̀fẹ́ lóòdù ẹ̀rù sí okùn tó lòódù bẹ̀ kò sínú kọ́ wá darungbọ̀n sí kọ́ máa mì lókèlókè pé kò sí rárá nítorí ṣe dá tòrò ti ní fọ́ọ̀mù àti mọ àti gba fọ́ọ̀mù àti ma bí tí o fẹ́ bá lọ ń tiẹ̀ àmọ́ ó ku amal sọ́ọ̀lẹ̀ amal sọ́ọ̀lẹ̀ nítorí pé gbogbo ìgbà tí bá ń sọ̀rọ̀ ní ọmọ sọ̀rọ̀ já iṣẹ́ amal iṣẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ àmọ́ yóò tún ní ìròyìn yá ní sífà sọ́ọ̀lẹ̀ iṣẹ́ rẹ̀ laysa kullu amilin ya'malu amala saliha kìí wọ́n ti iṣẹ́ ló ń ṣiṣẹ́ rí kìí ṣe okùn kárí iṣẹ́ ṣe ení kó wá jẹ́ṣẹ́ rí èjì bàbá ní àpò ní o àpò ní kòbàlìjọ́lá kó nǹkan rí kó bẹ̀ ọpẹ́ ní fọlọ́hún tí à ń lé wà nù ẹ̀ tó gba fọ́ọ̀mù tá à ń lè gba fọ́ọ̀mù kọ́lọ̀n wá járí ń tá fíìlì síbẹ̀ àti ń tá sí ń sẹ́ la hawla wala illa billah tó ní èní ọ̀rọ̀ lọ́n tí à ń bá lọ suratul An'am la wà ní àná akáyà ogún àti mẹ́fà lakalana. bẹ́ẹ̀ lónìí a kà áyà ogún àti méje kọ́ àlejò ọlákó fún akàkó sì jágbọ́ yé náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ترى إذ وكفوا على النار فقالوا يا ليتنا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكسب بآيات ربنا بآيات ربنا ونكون من المؤمنين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ترى إذ وقفوا على النار فقالوا فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكونا من المؤمنين نعم ọba àlékè ọlá ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ló jẹ́ pé àwa bára wa dúpẹ́. tó yẹ pé àsìkò ti wá nínú Ramadan níta fi ń ṣe ẹni tí ń sọ̀rọ̀ ọlọ́run apán ọlọ́run lé lára rẹ̀ pé ọwọ́ pọ́rọ̀ ọlọ́run ní sọ àwa ń gbọ́ kì í ṣe pé ń gbà tọ́mọ̀rọ̀ sọ àbí tọ́mọ̀rọ̀ wí ṣùgbọ́n pé tọ́lọ́ ní sáà wí àwa wá ń wá nítorí ọlọ́run kì í ṣe tafsiri lẹ́ẹ̀sà kí ló ń ṣẹlẹ̀ ah. kìí ṣe tafsir ta ti ń ṣe munafasa la lẹ́ẹ̀sà majilis lẹ́ẹ̀sà majilis tafsiri munafasa. pé a fi ń ṣe àhá a jẹ wọn mọ̀ yí pé nǹkan bẹnu mímọ̀ rárá tabari ń tọ́jọ bẹ́ẹ̀ wọ́n kàn fẹ́ fi àǹfààní yẹn fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ kan lè mọ̀ yí pé kéwù ń tà máa ara sí ni ka akẹ́kọ̀ọ́ kan lè múra kan lè múra. torí pé ibi tí wọ́n ń lọ lẹ́yìn tí wọ́n ń ké lọ́wọ́ yìí ọ̀nà jìn àmọ́ téèyàn bá ti di ẹrú rẹ̀ láti gbilẹ̀ tó dìda yóò lè bá ibi tí lọ mu. nítorí pé lẹ́yìn òbátá wà yìí tí ẹ bá rí àwọn àáfàá kan tí wọ́n dẹ̀ lo kí ó lójú yín ẹ ti wò yí pé èyí tẹ́ ti ké ti pọ̀ jù ṣe ń jẹ́ fi kéwù ṣe náà ní adìyẹ ah, láti ọdún ìtò já ń kà á ó gbìyànjú ka pé ibtidayi ó gbìyànjú ka mùtàwásì àbí ìdádí ó tún fi gbìyànjú ka sanawi ọ àsótì pọ̀ jù àti òlé tó yìí èyí ó sọ bẹ́ẹ̀ tẹ bára fa mi bẹ́ẹ̀ náà ní tẹ bára fa mi ẹ pé ah jalla wàhálà ma la màfílà làwù àṣẹ ẹni náà tí ò nírú yẹn ológa jùlá ìtì sọlọ́hún níbo mọ wà àyínà àná níbo mọ wà èèyàn máa túyànjú gbàǹsìn yóò máa tèrò pa ìyẹn làwọn ń gbìyànjú pé káwọn àbí ọmọ akẹ́kọ̀ọ́ kìí pé fákà là ọlọ́run sì lánìyàn tẹ́lá bẹ́ẹ̀ fi ìmọ̀ ṣe fákà lábẹ́ ìdúpẹ́ fọ́ a ní ìsúlùbù ẹ̀ lọ́wọ́ a ní lọ́wọ́ àwọn afáwà tí wọ́n kọ́ ànké wọ́n kọ́ wa ní ojú àtẹ̀yìn wọ́n kọ́ abáṣe lò a ní irinṣẹ́ rẹ̀ àmọ́ kìlàfẹ́ gbà mẹ́yẹ jùkọ́ àwọn èèyàn mọ̀nà ká mọ̀ dodo ká sọ dodo ká mọ̀ dodo ká mọ̀ bí a bá ń lọ ká máa fi ìmọ̀ táàkà ẹ̀ẹ́n ó lè lọ báyìí ó tún lè lọ báyìí ẹ̀mọ̀gbé yálà wákìbàrà ìyẹn kìlàfẹ́ lọ tí ẹni tí ò nírùngbọ̀n kò ní kú lẹ́n tí kò nírùngbọ̀n náà láíláí fẹ́ pé òun àtìyàwó rẹ̀ náà wọ́n jọ máa jọra wọn tábọ́ọ̀tù máa dá bókíbókí náà wọ́n dẹ̀ máa pè mùsùlùmí mùsùlùmí máa tẹ̀sùkùtù mọ́lẹ̀ bíi kiri yóò bí ẹlẹ́bọ kò ní yàtọ̀ so èyí onípò ní ọkọ̀ ajáde náà yóò ṣe bóun tún ti ṣe pọ̀ jù so ká sòdodo fúnra wa ká lè mọ̀ yí pé àṣé ọ̀nà jìn ẹni nìyẹn ẹlẹ́ẹ̀kejì tí ọ̀rọ̀ bá kan ìmọ̀ tá a bá fẹ́ yọ domudomu mọ̀ ni pé a tún fi ń pọ́n sí àwọn afa wa lé wípé a ò wé sàsìkò dànù pẹ̀lú pé agbáwájú wọn kọjá kọlọ̀njá rí wọn pẹ́ àwa lè torí kàmbà bóni ṣe ń pa lówe yìí bàbá ìmọ̀mù lẹ́ẹ̀mọ̀ yẹn o tí wọ́n fẹ́ sọ ni pé àlè torí pé ẹnìkan sọ̀rọ̀ pé kíní kan la ní ṣe kankan kan owó wo lọ́ba yẹn múnú owó yorùbá. Ah. àlè pé ju ya baálẹ̀ fọ ká máa pẹ̀lẹ́ fọ mọ́. ká máa pẹ̀lẹ́ fọ mọ́. thank you. agbọ̀dún tán lórílẹ̀. àmín. Aya ìta fẹ́ tù yìí. ọlọ́run tó fi ń sọ ọlọ́run tó fi ń sọ tí ó ṣẹlẹ̀ níjọ́ àlìkìyàmà ńgbẹ́ pọ́lọ́ ni òun ló ti parí gbogbo ẹ̀ ní day one pé àwa yìí àlìjẹ́nà láwọ̀ kọ́lọ́ síbẹ̀ àwọn yẹn iná ni wọ́n wọ̀ pẹ̀lú iṣẹ́ tí wọ́n tọ́ ti gbé wọn ṣe pé wọ́n yẹ ṣiṣẹ́ kankan o àwa náà yẹ ṣiṣẹ́ kankan o àìṣiṣẹ́ kankan o tẹ ẹ pé àlìjánà ní tiwa ọlọ́run jẹ́ ọjẹ́ bẹ́ẹ̀ o. àmín. ó sì máa ó sì máa ntí ọ máa jẹ́ àlìjánà o ntí ọ ṣẹlẹ̀ ń bẹ̀ ó sì máa ntí ọ máa jẹ́ náà àti ntí ọ ṣẹlẹ̀ ń bẹ̀. so láti wá máa sọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ kò sí tó burú mbẹ̀ ngbẹ̀ kó ti mọ ìbẹ̀rẹ̀ ó sì mọ̀ parí ẹ̀ so ló yẹ kó yẹ bá ń ka ọ̀rọ̀ àlìjá. Ah. àṣàkà níbo yóò ti ṣe yílẹ̀ kẹrẹ́kà tó dé ẹ́ ọ̀wá kí nǹkan sí o ah. láti máa sọ ọ̀rọ̀ tí ò tí ì ṣẹlẹ̀ kẹ́ni tó dá ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ ó máa sọ àtìgbà tí ó ṣẹlẹ̀ kò sí mọ́ ń bẹ̀ ọ̀rọ̀ tá gbọ́ yìí ó ní ń ṣe pẹ̀lú ọjọ́ àlìkíyàmọ̀ ọlọ́run wa ń sọ fànàbì láyé ibẹ̀ oh, máa wò ó yóò ṣẹlẹ̀ báyìí ká lọ bá wà níbẹ̀ báyìí ni wọn náà bá ṣe yóò ṣẹlẹ̀ àmọ́ ń sọ ọ́ ni. ولو ترى إذ وقفوا على ọlọ́ni tiwa nábì bá rí ni ẹ lukifu alanari nígbà tí wọ́n bá dá wọn dúró lórí iná nígbà tí wọ́n bá dá wọn tí ó wọná dúró lórí iná tí wọ́n yẹ kí wọ́n kọjá lọ kúrò lórí iná tí wọ́n bá wá dá wọn dúró síbẹ̀ pé ẹ dúró síbẹ̀ ọ̀rọ̀ à ń kánjú lọ́kọ́ ah ẹjá wọn ó tètè kó bẹ́ẹ̀ iná ti ń ju àwọn rárá ẹ má kánjú ẹ̀yin náà lẹni náà yín ẹ farabalẹ̀ ẹ gbọ́n tá fẹ́ sọ yìí ọlọ́ni tó o bá rí wọn ń jọ náà tó o bá rí wọn ń jọ náà nǹkan báyìí ìbá ṣẹlẹ̀ sí ọ. fọkọ́lù yà láìtànà. wọn ò bá máa pè wọn ò bá máa pè yá láìtànà wọn ò bá pe yá láìta ẹ máa gbọ́ ọba sọ̀rọ̀sọ̀rọ̀ láfi ní ẹgbìn ẹgbẹ́ ẹjọ́ máa yín ó kéwú kọ́ mọ̀ túmọ̀ Quran ẹni bá mọ̀ túmọ̀ Quran gbogbo túmọ̀ ló ti mọ̀ láìta gbólóǹkan inú èdè lárúbáwá tí wọ́n fi máa dára nínú sísọ̀rọ̀ ẹ̀ ń bá lo láìta àwọn àfa oní kọ̀wáhì wọn ò lò lo lẹ́yìtà fún tamanna ọ̀tamanna ẹ̀gbọ́ ọ̀tamanna kí n túmọ̀ tamanna ni kéèyàn ronú ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ tí ò lè ṣẹlẹ̀ tó a fẹ́ kọ́ ṣẹlẹ̀ orin kan bẹ tí àwọn onínáwó fi mú àpèjúwe wa màá kọrin yẹn náà lénìí inṣàlá ìtumọ̀ ẹ̀ sáni wípé ntí ò ṣeé ṣe kọ́sẹ̀lẹ̀ káwá fẹ́ kọ́sẹ̀lẹ̀ wọ́n ń pè ń ta mọ́ nà kí ni ò lè ṣẹlẹ̀ ò ní kí bàbá ọmọ àádọ́rin ọdún kó máa sọ wípé èèpé kó ń sì dọmọ ogún ọdún ah, ah. kó máa ṣe báyìí kó máa ṣe báyìí kó máa ṣe báyìí kó máa ṣe báyìí kó máa ta pọ́npọ́n ó dẹ̀ ti wà ní ọmọ 90 jama sórí àápùn kò lè ṣẹlẹ̀ wọ́n a sì máa lò fún tẹ́ kó lè ṣẹlẹ̀ àmọ́ ó lè ní ti ṣẹlẹ̀ ó lè ó ṣòro bí kéèyàn fọ́ ka pèpè a ah, kì í sì ní ten thousand lákòóso kì í dẹ̀ ná fọlọ́hún ìyẹn lè ṣẹlẹ̀ àmọ́ níbi tí wọ́n ń sọ̀rọ̀ yẹn la yukin it's not possible nígbà tí ò ní pidán ìyẹn tí ò mú lòdì táwọn ọgbà kò pé ah ten thousand ten thousand lápòyì ah. lápòyì lápòyì tàmọ́ náà nìyẹn oríkejì ẹ ní gbọ́dọ̀ làálà làálà ń tiẹ̀ lítàrọ́ dì ní kámọ́ kan tó lè ṣẹlẹ̀ tí ò tí ì bọ́ ha kí n sì mọ kéwùsìn kí n sì dáa fáà kémi náà máa wá tẹ̀fsíìrì báyìí làálà nìyẹn fún ọmọ tó yẹ pé ọmọ eke ni o sì lè kéwù tí bàbá bá lo làálà bàbá ọlọ́mọ àádọ́rin ọdún tó bá lò làálà àwọn afa àwọn níbi máa na láìta náà ni wọ́n ń lo láìta níbi máa na làálà wọ́n ń lo làálà níbi máa na láìta. èèyàn báwọn ọlọ́run wá fẹ́ ká gbọ́n kankan yé ń bẹ̀ gbólóhùn tí wọ́n fi máa wá ní tí ò lè ṣẹlẹ̀ ni àwọn káfìrí ọmọ wa lójú àlìkí àmù pé yá lẹ́yìn tànà. ọkọ ló yá lẹ́yìn tànà. wọn sọ pé lẹ́yìn tànà wọn ọlọ́run ni wọ́n sọ pé lẹ́yìn tànà kéde pé wọ́n tà mọ́ nà wọ́n tiẹ̀ tún ń pe gbólóhùn yẹn ni pé kí gbólóhùn yẹn gan ó tún wá torí pé ni gbogbo nǹkan ti bọ̀ kéèyàn fẹ́ kéèyàn fẹ́ tàn máa ò lè ṣẹlẹ̀ náà kò tún ṣe é ṣe mọ́ wọ́n ń sọ pé èé pé èé pé kó dẹ̀ jẹ́ pé àwọn ń bẹ láàyè tí wọ́n ti máa tàn mọ́ ní tí ò lè ṣe é ṣe káà máa wá tàn mọ́ ní tí ò lè ṣe é ṣe. gbogbo ẹgbọ́ bẹ̀rẹ̀ yé ọ̀rọ̀ yẹn ti di ìpele ìpele ọlọ́run sọ fún wa ni pé bíbọ́ mọ́yàn lọ́wọ́ kéèyàn pò láyé gbogbo nǹkan ti bọ́ tán. ìsìn kò tí ì bọ́ ọ lálẹ́ ṣiṣẹ́ alẹ́ gbìyànjú lẹ́yìn tó bá bọ́ bá nísìn tó bẹ́ẹ̀ di wẹ́ẹ́kẹ́ à ọkọ̀ ni omi ni iná ni ìgànná ni òjijì ni ọ̀ṣùkòjì ni àìsàn ni gbogbo nítorí ọjẹ́ tó bẹ́ẹ̀ di wẹ̀sì tó bẹ́ẹ̀ di wẹ̀sì tó àìdí pé ẹgbẹ́ bọ́ọ̀lì síta ẹgbẹ́ òkú síta háà ọbọ̀tá o èyẹ́ rẹ̀ lè retí ààrẹ kọ́lọ̀ mọ́ gbẹ̀kú jẹ gbọ̀nà ààrẹ àfààní ikuniku jẹ́ ọ̀nà téèyàn bá gbà tó bá fi kú ikú tiẹ̀ náà ni. wàmẹ́lẹ́m yẹ mo ti bí ṣe máa tàbí rí i. تنوعت الأسباب فالموت واعد تعددت الأسباب فالموت واعد وما لم يمت بشيء ومن لم يمت بشيء مات بغيره ẹni tí ikú kan ò bá pa ikú kan ni ó sáà pa ما لم يمت بشيء من لم يمت بشيء مات بغيره rìwáyà tí wọ́n kà yìí ọ̀nà tí wọ́n gbà ká yìí òun tún wá fi ọ̀rọ̀ orin lẹ̀ ju rìwáyà kejì lọ máa lámúyẹ̀ mú ti gbìsẹ́ in mọ́ta bìgẹ́rì gbogbo ẹ̀yin àfa àtẹ́jọ́ ní kéwù ẹ̀yin ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀rù mi bá àfa àṣẹ lórí yẹn bàbá wa sàáfì láìmọ̀ ọ̀la ọlẹ́ni tí kú kan ọba pa mọ́ta kò ní yẹ mú tí bìgẹ́rì yìí torí pé sẹ́rìtì ni wọ́n lò sẹ́rìtì ni wọ́n lò jàmbù ṣe yẹ kọ́ tẹ̀lé jàmbù sẹ́rìtì kẹrẹ́ mùdọ́rì ò ní jẹ́ mùdọ́rì ni jàmbù sẹ́rìtì gbọ́dọ̀ jẹ́ tí mùdọ́rì kó lè ba aráyè gba ntí jàmbù mọ́ ń gbà bí jásímù kò wá gba jásí kò wá gba sùn kò wá gba mùdọ́rì ò ọlọ́ọ̀gbà nǹkan míì bí fíìlì máa dí hmm. àbí jẹ́ pé a fi júlọ́tù ìsìnìyà ṣe jàwábù sẹ́rìtì dandan ni kí fa okun lọ́dọ̀ àwọn kọ̀wá ìlú fa kún ṣùgbọ́n gbà àwọn ọmọ wa wọn amú wa bí ojú ilé bàbá ń sọ yí pé a ṣe pé wọn náà tọ̀ ń bẹ láyé já sọ̀pọ̀ ò kú torí máa dín bàbá mu wa máa lámúyẹ̀mú tìbìṣẹ́ i máa tà bẹ́ẹ̀rì wo baba ni mò ń wú ẹ̀bẹ̀ pé wogun sí láyé mọ́ because gbogbo ń tẹ́wà ṣẹlẹ̀ tẹ́gbẹ́ dandan ni yóò ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ àgbà kò ti ṣẹlẹ̀ ń tẹ́wà níbú yẹ tẹ́gbẹ́ yóò ṣàṣẹlẹ̀ ẹjọ́ kan gbà kò ti ṣẹlẹ̀ ní máa ṣẹlẹ̀ àrẹ́bẹ̀ kò ti ṣẹlẹ̀ má máa kó èròǹgbà ọgbọ̀n ọdún ogójì ọdún sẹ́mi o lè má súlẹ̀ torí pé aláwọ̀ sẹ́ máa ṣe bẹ́ẹ̀ táwọn èèyàn máa tó dìbò tó wọlé tó kú bẹ̀ ẹ̀ ní gómìnà tó dìbò rí tó kú gán búra tí ò dúró gbà búra adúlù wàhálà gómìnà wàhálà tí gómìnà ń se nàìjíríà kó wọlé ọdẹ lọ ọdẹ bọ̀ kò kú sí wọn wá ń dìbò náà àwa ń dì í lọ adájú gbangba gbangba ti wọlé ikú dádúró kó فإنك لا تدري إذا جن ليله هل تعيش إلى الفجر إذا جن ليله هل تعيش إلى الفجر ní ìpínlẹ̀ Kogi ọba àlekẹ́ ọlájúwe agbára rẹ̀ fáwọn ìpínlẹ̀ náà ọlọ́run fẹ́ wo bí àwọn èèyàn tí wọ́n gbọ́n ṣe pọ̀ ńbẹ̀ sí àtàn tí wọ́n gọ̀ ńgbọ́ lọ ń jùlẹ̀ bí àjọ ní ọkàn ju àwọn tó gbọ́n sẹ́gbẹ̀ẹ́ kan ọkàn ju àwọn tó gọ̀ sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n dẹ̀ tó ń gọ̀ ọ lọ́wọ́ dì sí náà. ọlọ́run ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ó fi ó fi ìṣesí rẹ̀ sọ̀rọ̀ ní Kogi ẹni tí ò ní lòjọba ló ó ṣe wàhálà lóní ọ kàmpé lóní ọ náwó ẹni tí ó lò ọlọ́ọ̀ni máa sùn máa da sọ́bọ́ra mọ́ dààmú ara ìwọ ló sì lò. ó sì wá délẹ̀ dípò kí wọ́n sì wá gbọ́n délẹ̀ pé à ọlọ́run ló dé yìí kásìgbà kádàrá ọlọ́run wọn làwọn àwọn kan làwọn ò ní gbà. Hmm. wọ́n bá ń ṣe wàhálà wọ́n ń dàlúrú wọ́n ń pẹjọ́ wọ́n mọ̀ ti dájọ́ hmm. wọ́n mọ̀ ti dájọ́ kọ́mọ̀ yìí dájọ́ pé ẹni tọ́lọ́run fẹ́ kóòlù náà ni ó mọ lulọ̀ lẹ́rọ́lẹ̀ oh, falẹ́kẹ̀ mà ti ń lò lọ àbí ta ní ta ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. yàyà bello. yàyà bello jàre. bello ni. falẹ́kẹ̀ ní pẹjọ́. Mm, ní rìn kí. lóun sáà kí níbi ifá bí ifá nù. Mm. kò wọ́rọ̀ ọmọ nànà. àbí. kí nǹkan ló nífa nù kó nífa sẹ́yìn ebi kí ọ sí ọjọ́ra wọn ni. Mm. nígbà kan nífa tọ́wọ́ tún nífa sẹ́yìn. wá ṣègbàkejì gómìnà. lẹ́rọ̀. ńlá lọ́pọ̀ ó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kálé pé mi bá ń bẹ nínú ẹni tó ni ìbá fi ọ̀ràn kan kọ́ lọ́rùn mọ́tì mi bá mọ́ lọ́rùn pé fálékè jókòó kílẹ̀ fọ́ọ̀mù wo fẹ́ tọ́ni fọ́ọ̀mù gbàkejì ni fine ẹ̀mí yín pé fún ni ẹni ẹjọ́ dìbò gómìnà kí ló mọ̀ náà rẹ láti má jẹ́ pé n tó fẹ́ ṣe náà ni wọ́n á mú àwọn ògbàlọ́ rẹ tó bá rí bẹ́ẹ̀ èmi fura sí ọ pé wọ́n lọ pa ẹni tó kú. mo wọ́n ló pa wọ́n ló pa. mọ́tí ni ah, ó mu. wáyé kí ló dé tẹ́ pé wọ́n á takú wọ́n lé wọ́n lè kó lè bá a dẹ́kun ẹ̀rọ òfin pa ń bò rí pé bòyí ti wọlé pé wọlé lọ lọ fún pọ́ǹsì jẹ. wọ́n dẹ̀ sọ pé ẹ̀jẹ̀ ló pọ̀ àti mọ bí ẹ̀jẹ̀ ti wá nìyẹn. àmọ́ níwèé sábà gbọ́n délẹ̀. wọ́n rán wọn ni máa ń wà á bó máa ń dẹtí ni kí a gbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ kí n tiẹ̀ gbẹ́ni tí wọ́n sọ̀rọ̀ làákà yín bẹ̀ wọn ò ní sọ ní kankan ni. ẹ fọ̀nà kọlọ́rùn kọ́mọ kọ́mọ kọ́mọ wọn rẹ̀ ẹ fọ̀nà kọlọ́rùn. kọ́mọ ní kọ́mọ náà yé gbé kí ló lè ń bẹ̀ gbẹ̀yìn ẹ̀ oníkọ̀ọ́bá yín kàǹpé fine ṣé ò sí lẹ́gbẹ́ yín. ebó rẹ̀ náà ni àjọ dùn bẹ̀rẹ̀ wípé ta ni ó ṣe gómìnà wọ́n jọ dùn náà ni ó sì jà mọ́tì lọ́wọ́ ọ́dẹ̀gbà. ní pamari. séèyàn mélòó ní ń gbà fún báwọn bí torí ẹ̀ lórí nǹkan bá lè rí ìfihàn kò nù ẹgbẹ́ ẹnìkan tí ní dákọ̀ ọlọ́dọ̀ tí wá ń bì ebi tí wọ́n fẹ́ fún inú ẹgbẹ́ tó wà tó sì fi pò yìí ṣèjọba àpapọ̀ lókè ọwọ́ lọ fẹ́ dupò kan wọn wá fún ọ bí lọ́bọ́ pò nu ẹgbẹ́ tó wà tó lọ bọ́ nu ẹgbẹ́ tí ò ní ṣàṣeyọrí. ọlọ́run ọlọ́bínú lọ́nu ẹgbẹ́ mi èmi ò dákọ̀ èèyàn máa ti dákẹ́ bẹ́ẹ̀ àbí ẹnìkan ni a pè. wàkísí àládálíkà. èèyàn gbàkádà rá ni ọlọ́run ní ń dájọ́ ní kúmọ́jàre níta ń sọ bọ̀ ó ní pé. ومن لم يمت بشيء مات بغيره bí kú kan ò pa ọ́ ìkànnì ló sá تعددت الأسباب فالموت واحد تنوعت الأسباب فالموت واحد àfààní ikú lọ èyí tí ń pààyàn lọ́pọ̀ ikú kan náà ni ẹ̀yìn eléyìí orílọ́fà tó ikú eléyìí orílọ́fà tó ikú iná rọrùn eléyìí tó fi kú ẹ̀dọ̀ ló dùn eléyìí tó fi kú ń bò kí lọ́sàpá wọn. ikú àwọn yorùbá kan pẹ́ pé yorùbá máa ń ní yorùbá èdè yorùbá kú púpọ̀ yorùbá máa ń fi àwọn àwọn àyàn àwọn àwọn àṣàyàn ọ̀rọ̀ láti fi pèlè akáyọ̀ ọmọ wọn síta wọ́n máa ń ro àrùbájọ àrùbájọ wọ́n wo wọ́n yorùbá wọ̀rọ̀ kú títí ah wọ́n wá fún wọ́n wá mú ìkáyà kan wá wọ́n ní ikú onìkan ni máa ń pààyàn yàrá fẹ́ kú nǹkan kò ní mú yọkàn dé yọkàn pa náà ni. níjọ̀hún. níjọ̀hún ah, ah. wọ́n ní wọ́n máa ń pariwo ẹ̀ pé kútún ti pa o láwò pé onìkan lẹ́ ń pariwo òun ò ní jẹ́ pariwo onìkan mọ́ lọ́ba lọ kó àwọn oríṣiríṣi nǹkan wá ọlọ́mú ah. orí fífọ́ wá ọlọ́mú nírun wá ọlọ́mú accident mọ́tò wá ọlọ́mú ilé wíwó wá ọlọ́mú odò gbígbé wá òmùná wá so pé ẹ̀yin ni kọ́ máa pariwo onìkan tẹ́ ń pariwo ti pọ̀ jù bí náà bá ti wọ́n ní iná lọ́pàá bóòdù bá ti pélé odò lọ́pàá ẹni ògì bá wó lọ ọdún tí ẹ̀sìn mi díẹ̀ lọ́wọ́ yìí ẹ wò láàká ìyẹn bó ṣe kún tó yorùbá èdè ikú púpọ̀ ọkọ̀ yẹ kẹ́ ń gbà lọ wà mọ́jẹ̀ mọ́ gbà lọ ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ ní ìmúni ó já jọ́ lójú pa ní àgòtẹ́lì wọ́n lẹ èdè lárabàríkà tiẹ̀ wọ́n lẹ nọ́mbà bú o nọ́mbà wọn sọ hmm. wọ́n ní kílẹ̀ èdè rẹ̀ onífànàkùlà èdè tiẹ̀ wá di fànàkùlà ah inú ọdún ìwò ló ti rí fanakula. mo jáde. ó ní edo yorùbá tá a sọ bẹ́ẹ̀ fún ọ. mo gbé ìbọn òun náà o mi àgò náà ni. àgò tẹ́lẹ̀ òun náà ni. mi àgò pọ́n mi ẹ̀. Mm. pẹ̀lú gbọ́. adéyẹgẹ́ máa yín ó kọ́kọ́ kéwú náà tó bá kéwú tán lọ kàwé kó lè mo gidi ìwé ẹ ta lọ kò mm. gidi mọ́ àbíbi kọ̀ọ̀kan ló ń kù sí ọ́kìsì ń kù sórí àwọn oníkéwú náà ni ọ ń bọ̀ wá ní ìsìtẹ́ pé oníkéwú gangan ní ọmọdàmọ́ tó ságẹ̀ẹ́sì jọ fún ọ padà ó ti dé ẹ ó ti dá ilé mọ̀ èmi ṣe ibi ọ̀dọ̀ tí mi wà mọ̀ mọ̀ ìní àti wọn ló ti dé wọn ló ti dé yóò dé ní o tí ó borí káyìn ní ọ̀rọ̀ ọlọ́run ni. fọkọlù yàrá ìtànà. yàrá ìtànà pé orí àwọn o èèpo ṣeéṣe ni kan wà láyé kan máa wá pé láìta àmọ́ kò ṣeéṣe mọ́ kí ni wọ́n bá sọ kí ni wọ́n bá wí tí wọ́n bá rí wí. نعم نرد ولا نكذب بآيات ربنا نرد تندà padà sáyé tẹ̀mọ́ adáyé tán wàlá nùkàzíbù bí àyàtì rọ̀bìnà káwọn wá mọ̀ pé àyà ọlọ́run nírọ́ káwọn padà sáyé káwọn wá dáyé káwọn má wàá pé àyà ọlọ́run nírọ́ nítorí àwọn bá ṣe nù tẹ́fẹ́ bá ṣe ṣe fáwọn. wa nakuna minal mu'minin. aha kánà wá wà láwùjọ mùmìnì bá a ṣe wá ń jókòó yìí àwọn wa mọ iyì rẹ̀ ńjọ́ náà pé òun náà bá dẹ̀ sọjà òun sílẹ̀ òun náà bá sọsẹ́ òun sílẹ̀ òun bá fààyè sílẹ̀ kí ló dé tẹ̀ lọ gbọ́rọ̀ ọlọ́run oníṣẹ́ ni iṣẹ́ ni ọjà ni àbí ìlú ni bílù ṣe dà iná ni ó yẹ ẹ̀yẹ tí ọmọ ti ń ṣe bílù bá dáa ju bá rò lọ irú ẹni tí ń sọ̀rọ̀ kò ní wá náà nta fi mọ̀ pé ó ń bára fi mọ̀ pé rọ́ní ń pa ni pé ebi lu ọ̀n lórí bó ṣe rí ebi ńlá wá wáyì àbáwá ń gbé bomi ìjàmọ́ ebi tó ń ti bẹ́ẹ̀ náà la wáyì. ẹnrọ́kọ̀ gbowa alihamdulilayi ẹnrọ́kọ̀ wọ̀ alihamdulilayi ẹnfẹ́pẹ́ ẹsẹ̀ lórí wá alihamdulilayi alihamdulilayi ah, tó ti wá ó bùkátà sọkọ àmọ́ kò sí ní tí ì tó wá ó ti pò lé ìbáyé kan náà lájọ wà àwọn náà àfẹ́ wà báwọn àwọn náà ká náà rí báwọn ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون ẹ tún gbọ́ bí àyà míì tó lọ́n tó fi sọ́rù déédéé ọ̀rọ̀ yìí ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم Ọlọ́run ní wà nábì tọba tọba tọba lè rí ni tọba lè wà ń bẹ̀ ni níjọ́ tí àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn àkíyèsí tí wọ́n bá dorí kodò níwájú Ọlọ́run bí ẹṣin tí wọ́n ṣe lọ́ṣọ̀ọ́ tí máa wọlé sùn. Rabbana abẹ̀sọ́rúnà wa sami'na. Tí wọ́n máa sọ pé ìwọ ọlọ́run ọba wa gbogbo ìgbà tí ẹnìkan tó bá fẹ́ tan èkejì rẹ̀ ní ọ̀wà pé èkejì rẹ̀ ní pẹ̀lú ọlá tọ́lọ̀ ń gbé lóńtì lọ́wọ́. Mùnáfìkì àtúnkèéta kì í pe ọlá mọ̀yàn. Ìfẹ́ ká bọ́ bẹ̀yẹn dáadáa. Mùnáfìkì èèyàn oníkẹ̀yìntẹ̀ èèyàn èérí ọlá ọlọ́run lára èèyàn kò ní bọ́ rí yóò pè ọ́ bí ijó ní náà ni pé kódà sẹ́nìkan bá ń ṣe bẹ́ẹ̀ ń pé bá ń pè ọ́ lóko yẹn yóò àṣe bẹ́ẹ̀ ń pé wọ́n mọ̀ pé wọ́n ní ń wí wọ́n fẹ́ jáǹtì rẹ̀ náà ni o tó ní wọn pé lágbájá pé dókítà lágbájá pé òṣìṣẹ́ ìdúró ẹ̀ ń sọ òmùgbésẹ̀ ìdúró ń sọ òṣìṣẹ́ ìdúró ń sọ màsúdì ló ń sọ doctor ẹ pe doctor doctor àyíṣe ṣe é ọmọ yàrá lánìkan àbí nǹkan ẹ máa sọ̀rọ̀ lọ ṣùgbọ́n tí mo fẹ́ bàyọ̀ mbẹ̀ ni pé ńjọ ni ẹ bá wá bọ́wọ́ tẹ́gbẹ́ ni tí kò mọ ọlá ọlọ́run yẹn mọ́ lọ fẹ́ yọ yóò máa kọ́ lámọ́ ńjọ náà pé àwọn dókítà wa àwọn afá wa àwọn ọ̀gá wa yíyọ́ máa sọjọ́ ẹ pẹ́ ẹ kéèsì kìíní dáadáa. ó ti bọ́ ha. ó ti bọ́ ha nù. ìlànà náà ni wọ́n lò wọ́n a ń fi rọ́bà náà kọrọ hmm. rọ́bà náà fi ń ọmọ tí wọ́n rọ́bà náà ìtumọ̀ pé ọlọ́run ọba wa ti ń bọ́ wa ti ń fún wa lóúnjẹ jẹ lómi mu lóorun sùn lálàáfíà ní gbogbo nǹkan rọ́bì rọba náà ìtumọ̀ nìyẹn anabi ní ẹnìkan ò fi rọ́bà náà sí àárín àdúrà ló ń kan náà pé yìí fẹ́ gbọ́ pé ẹ ẹ mọ̀ yí pé ntọ́dá wàhálà lẹ̀ náà nìyẹn ntí àwọn ẹlẹ́bọ̀ òlé wí náà nù ntí wọ́n lè sọ náà nìyẹn wọ́n gba rububiyya gbọ́ wọ́n gba uluhiyya gbọ́ rububiyya wọn gbàgbọ́ ntọ́dá wàhálà lẹ̀ náà nìyẹn lábẹ́gbẹ́ ẹlẹ́bọ̀ ọjọ́ òun sàn ju àfa àsèmí lọ tọ́lá ẹlẹ́bọ̀ ọjọ́ òun gba uluhiyya gbọ́ ọlọ́run tó bá bí wọ́n pé tá ń dá sẹ́mọ̀ tá ń dálẹ̀ ẹlẹ́ wọ́n gbà wọ́lọ́ọ̀ni a máa gba kí ní ìsìnkú نعم ربنا أبصرنا وسمعنا wọ́n ní ìwọ Ọlọ́run àwọn ti wá gbọ́n báyìí hmm. àwọn ti gbọ́n báyìí àwọn ti rìnà báyìí nítawọ̀ orí àwọn ti rí báyìí àti ó ti jẹ́ àwọn gègbè ókè àà sẹ́ńtẹ́ǹsọ́rẹ̀ àti gbọ́ yé. wọ́n sẹ̀mí iná. àwa gbọ́ àwọn gbà. فارجعنا نعمل صالحا kankan tí ẹ dá wọn padà bó ṣe jọ kan péré dáhùn padà kọ́ wá lọ rí sẹ́tà wọn lọ sí àwọn sìn ọ́ bàjẹ́ ni. iná àmọ̀dájú ti dé báwọn báyìí o ọlọ́mọ sì tàbẹ́ àmín walau shina la'atayna kulla nafsin hudaha eh, eh, eh, walakin haqqal qawlu minni la'amla'anna jahannam minal jinnati wan nasi ajma'in ah ntọ́lọ́n fi parí ẹ̀ ń bẹ̀ yẹn nù sọ sajida sajida kọ́ ọ wa lágbára nkadebẹ̀ níjọ́ kari káyà má jàmí ẹgbọ́n ntọ́lọ́n wí. ولو شئنا لآتينا كل نفس هداها ọlọ́run ní tá a bá fẹ́ ní gbogbo ẹ̀mí tá a bá tá a dá làbá fún ní mọ̀nà tá a bá fẹ́ gbogbo ẹ̀mí tá a dá làbá jẹ́ ọmọ náà àmá walakin haqqal qawlu minni àmá ọ̀rọ̀ tí mo sọ ó ṣẹ ọ̀rọ̀ tí mo sọ yóò ṣẹ kí ni ọ̀rọ̀ tọ́lọ́hun sì sọ la amúlà ànàjà ànàm mina lijinnati wan nasi ajma'in ọlọ́ọ̀ni jàǹnàmà èmi mú dáa jàǹnàmà èmi mo ní kí wọ́n ó kó kórí bá wọn mo sì wá sọ fún jàǹnàmà pé mo dá ọ tán mo kọ ọ tán ìwà dá ọ lásán o àwọn èèyàn kan ní òkúnnù rẹ bámú bámú máa retí oúnjẹ ọ jẹun. yawma naqulu li jahannam halim talati wàtàkùrù hálìmí mazid. ọ̀rọ̀ tó lọ́wọ́ bájà náà mà sọ ni pé wàá kú kẹ́kẹ́ torí pé ń jọ́ àlìkìámà nígbàtí wọ́n bá ń rọ àwọn èèyàn àwọn èèyàn jàǹdà má dà sínú iná ní rírọ́ ní rírọ́ ní rírọ́ ah ọlọ́mọdé àwọn àna wọn. wo ẹni tí bá ń gbọ́ wa lẹ́nìí tí ń bẹ́ ń bí àbí tí ọmọ padà gbọ́ kiri lọ kóró ní sísàfẹ́ sọ yìí o wípé kò sé mà ń bi kí ẹ bá àwọn èèyàn púpọ̀ níbi àgbẹ̀ ń sẹ́ lọ́hùn o níbi àgbẹ̀ ń yapọ̀ lọ́hùn. níbi yẹ bụ òwe dọ́lọ̀ mà kí wọn lọ ń bẹ̀rẹ̀ kí wọn máa fi ọkọ̀ kó wọn kó wọn kó wọn bàálù kó wọn kó wọn kó wọn kò nítumọ̀. wọ́n já wọn bí náà pìlẹ̀ ọ̀rọ̀ ni pé sọ fún pé yóò kún àkúnya. ó dẹ̀ ti ọba dáhùn òdodo ni. tí wọ́n á rọ̀yàn síbẹ̀ tí ń rọ́ síbẹ̀ tí ń rọ́ síbẹ̀ wọ́n á bí jáà náà mọ̀ pé. wàlẹ̀ ń ta láti. wọ́n jáà náà mọ̀ so ti kún. àbí. wọ́tàkùnù hàlẹ́ mi máa sí. jáà náà wọ́n pé kíkún wẹ̀. hàlẹ́ mi máa sí ah, dẹ̀. ẹ bá bá ń kọ ẹ dákọ̀ ẹ máa kó wá onílọ́jọ́ pé tọ́lọ́nsẹ̀ ládé fóun ẹ bá rú wa. rúùmù ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah. kéde lájì ọlọ́mọdéyàwó wà ń bẹ́ẹ̀. àmín. ṣé gbádùn ní gbádùn tí ìnira parí ẹ̀ ìnira tí ò lópin tí ò yẹ pé láíláí lópin ni ìnira yẹn kí sì ní kí sì ní ìnira tí ìdẹ̀kùn tí ó parí ẹ̀ tó jẹ́ ti láíláí. kílọ̀ kílọ̀ kílọ̀ ń gbé tó ń gbin sàbẹ̀ kan láyé ànábì sàṣàlà wọ́n bẹ lógun kan ọwọ́ akọ ọrọ̀ ajé ọrọ̀ ayé téèyàn máa ń ní tí a mọ̀ pé yàn ní nǹkan ọwọ́ akó lọ́wọ́ ọwọ́ bá anábì ń bí anábì jókòó sí ọwọ́ bí anábì lérè pé ìwọ anábì sọ́sọ́là lẹ́yìn ibi tá a wà yìí níbo la tún lọ náà ṣé bí ló pé anábì níbi yẹn sọ pé àlìjánà ló pé ẹ má bàa alájánà ló dópin ọ̀rọ̀ gbogbo ń lọ́wọ́ ó dàálẹ̀ ó dẹ̀ kiri ọ̀dẹ̀ mọ̀ ojú ogun ọ̀dẹ̀ ń jà ọ̀dẹ̀ ń jà ọ̀dẹ̀ ń jà ọ̀dẹ̀ ń jà tàbí pa síbẹ̀. yíra ń gbé ta nínú ọ̀rọ̀ ayé ìwọ̀n tẹ́ ẹ sí lọ́run ni ó wá ń bẹ̀ n tẹ́ sin wá ti ráyè kírun rẹ tọ́lọ́ ń kọ́lé fún ọ alihamudulilayi tọ́ gumato alihamudulilayi sórí gbogbo kàkàyí kàkàyí yẹn pé ọsàn fẹ́ dà bíi bíi bíi kìíní kan yẹn hmm. èròǹgbà ẹlòmíì lónìí ní ìsinmi kọ́ dàbí Dangote. Ah. Ah, ah, ó ní Dangote olórí méjì wọ́n sábẹ̀ di Dangote náà ni. lẹ́dẹ̀rẹ̀. Dangote tó sì fẹ́ dà yìí òun náà tún lé àwọn kan. bẹ́ẹ̀ni. Dangote náà tún lé àwọn kan ó tún náà kan wájú ẹ̀ báyé ṣe rí nìyẹn àwọn àfa wọ́n ní àpèjúwe ayé bí àṣà ni àwọn tá à ń wa ọ̀pọ̀lọ́ níyà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bóun lọ̀pọ̀lọ́ ṣe sáré bá àṣà sẹ́ńbẹ́ńlá ìkan náà tọ́ba gbéra ń bì tó ṣe pọ̀ ń bẹ̀ wọn kó tó bí gbogbo tó fẹ́ gbéra míì ẹwọ bí àsá ti dé ó ti lọ abẹ́ẹ̀ rí wíwọ́ àsá sánmà ni tẹ́gbẹ́ bá ju ọgbà mi yóò ju apálẹ̀ báyìí kò ní lu apá yẹn rárá ó tún lọ náà ni o mọ́kànlá bá ti bàbù ńlẹ̀ tí àgbéra mi kò tún lè gọ́lá gángan mọ́ nígbà àsáká tó dáṣẹ́ dúró sánmà tó tọwọ́ báyìí tó sọwọ́ báyìí tí ò lò mọ́ rárá ètò lọ náà nù afẹ́fẹ́ náà ni abẹ́yẹ orí bí àsàsẹ́fò ni أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن لا إله إلا الله ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير ẹ̀túgbọ́rọ̀ àṣà ẹ̀túgbọ́rọ̀ àṣà nù Quran Karim àṣẹ́bí ṣe ń dára ń sánmọ́ ọlọ́run tó fi akẹ́kọ̀ọ́ ń bẹ̀ ọlọ́run ní ẹ̀há awalam yaraw ila tayri fawqahum saffat ọlọ́run ní ẹ̀rí àwọn ẹyẹ ń sánmà ni àṣá ni àdàbà ni àbáwọn èyíkéyìí ẹyẹ ẹ̀rí sánmà sọ́fàtì tí ó máa lọ́dẹ̀ tí ó báyìí bí ṣe ń ṣe yẹn ń lọ nìyẹn lábẹ́fẹ́ bá lè wù ú wọ́n yẹ kó bí ma yóò mú sí kò hún na ilá rahama ọlọ́run níta lẹ́mọ̀ tí ò jọ jábọ́ ilá rahman èmi ọlọ́run ni ò jọ jábọ́ iná bí kò lè ṣe ìbá sí dájúdájú gbogbo nǹkan mo ní màá ń pẹ́ bó ṣe wà yẹ ọlọ́run ni bó ń ṣe wà yẹ ọlọ́run ni bẹ́ẹ̀ mi ṣe wà yí ọlọ́run ni ọlọ́run ṣe ní sẹ́kì rárá èyí tí ó pè mí lójú ẹ̀wà yìí èyí tí ó pè lójú ọwà yìí èyí tó bá ti ẹ̀wọ̀n lójú ọwà ń bẹ̀ yẹn kí ló dà ń lera wá kí dà ń lera àlefẹ́ kú tó ní sinmi mọ́láyé gbogbo gbogbo gbogbo àsìkò kò sí bàádà mọ́ kò sí ìgínú kò sí tàjúdì yọ lọlọlọlọ bótúndé lálẹ́ náà àtúnjòkó ti kọ̀ǹpútà lọ́rùn náà ni hmm. kò sí tàjúdì kò sí kàkàmá kò sóorun àtúwọ̀kànnà náà ni. ẹ tiẹ̀ lọ wá sí i ah oní òun lọ oníbọ̀ tí a ẹ time nani time náà time náà ni ntọ́wọ́dà gbẹ̀lẹ̀ fún àti ọ̀bọ ṣe gbádùn ẹ anabi sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ ọ̀rọ̀ náà ó ó ó ó pinyàn sákèésí púpọ̀ anabi ní owó kan owó kan pa òun lẹ́rìn owó wo ni owó pé owó ẹyọ kan náà ni ẹnìkan náà jáde náà mọ̀ ìdí ni pé ẹni ó owó ọ̀nà haramu ló gbà rówó ẹni ó ogún owó òun lò sọ́nà halali òun wà lìjẹ́ndà ẹsẹ̀ gangan òun wọná ṣe parí ṣé wàhálà táfẹ́ táfẹ́ kú nìyẹn òòdè mọ́gbà tó dá ọ̀dẹ̀ ń gbọ́ kú àwọn èèyàn ń gbọ́ lọ́mọ títí ẹ kù a gbọ́ ti wọ́n yẹn wọ́n ó sì fi ẹ́ ọdún yìí kó o ṣe tó ṣe kó mẹ́ ìrùn rẹ̀ kí dédé máa kó mú pò lọ́rọ̀ rẹ̀ pé lógo ọlọ́run ẹni tó parun jẹ mọ́ ọlọ́mọ sèmi ní lólórí gbogbo tí ibo mọ́ gbọ́ ẹbu hmm. tí ó sì bu wàhálà tí ọlọ́mọ ajíyà tẹ̀kọ́ mọ́ gbádùn. Hmm. ìgbà àkọ́kọ́ fún yín jò ní tó ṣẹlẹ̀ lára obìnrin kan tí ọkọ tiẹ̀ tọ́lọ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ kò sànú ẹ̀ débi kọ́ ha wọ́n sì jọ láyé tán ọkọ bá lọ pápápá ìyàwó bá kú ńlẹ̀ lọ́yàwó bá lọ́kọ míì lọ́kọ míì tí ó fẹ́ ló ń bá ha. nígbà wọn ń sọ ọ̀rọ̀ yìí pé tóbìnrin bá lọ́kọ méjì nílé ayé tálẹ́ntì ọ̀wà àjọkọ rẹ̀ gangan lálìkí àmọ́ wọ́n á bẹ̀rẹ̀ lórí ẹ̀ sẹ́ni àkọ́kọ́ ni abẹ́ni ẹ̀kejì ó lè jẹ́ ni àkọ́kọ́ ó sì lè jẹ́ ni ẹ̀kejì bẹ́ẹ̀ sì ni tó súnmọ́ ni tó súnmọ́ jù ni kó jẹ́ ni ẹ̀kejì nígbà pé lọ́fẹ̀ẹ́ kan yìí àwọn afáàní tó yẹ pé kò bá fi ṣètò ọlọ́run ẹni ẹ̀kejì kò fi ṣètò ọlọ́run ẹni àkọ́kọ́ ló fi ṣètò ọlọ́run obìnrin sì ṣètò ọlọ́run tiẹ̀ ẹni kejì olódà wọn ní òun sì lọ́nà jáde náà mọ̀ tiẹ̀ ọkọ àkọ́kọ́ tí ó lọ àjẹ́nà ni wọ́n pè lọ́ba wọn ò ní sọ́bìnrin dẹ́n tí ò lọ́kọ sọ́wátán tí a ní ṣe ń tá a ṣe kátorí ọlọ́run sí ta fẹ́ ṣe ayé ń tán dojúmọ́ dojúmọ́ ní ń tán bẹ́ẹ̀ bí wọ́n ti mú wá dúníyà hmm. dúníyà ntí máa tán yáwó dúníyà ntí máa tán yáwó ntí ò tó nǹkan títún máa tán yáwó sọyẹ kí àríṣekọ́lá ó kú ẹ̀dá ni bẹ́ẹ̀ bá tiẹ̀ wà á kú sí ọdún tó kù ló yẹ kó kú ṣé àwọn míì àwọn míì tí wọ́n jọ bí àríṣekọ́lá pọ̀ lọ́mọ ilé kan náà lọ́mọ ìlú kan náà lọ́mọ ẹbí kan náà ṣé wọn kù láyé sí ni sáà sì rówó tọ́jú ara bí àríṣekọ́lá wàmà ìmáàlù ẹ̀jẹ́ ẹ̀jẹ́ ń ti padà ìyàn jẹ́ náà sí ẹ̀mọ́ ẹ̀fìmí ilẹ̀ bá nìyàn ẹ̀jẹ́ kí n sọ ọ̀rọ̀ tí àwọn àfà sọ torí àyà tó tẹ̀lé àyà yìí ó ní ń ṣe pẹ̀lú àyà yìí torí àyà ilé náà ní ń ṣe pẹ̀lú àyà tá a kà tán ó so wọn ni bẹ́ẹ̀ mẹ́tẹ́ pé àyà máa ń dá dúró mustakilan tẹ́ pé ìtumọ̀ rẹ̀ ó dá dúró tí ò ní sopọ̀ torí ẹni bá yà mí inú odidi sóra mi tó yẹ pé wọ́n kẹgbẹ́ wá bẹ̀ ni ọ̀tọ̀ ló sọ súra odidi sọ irú sọ́ra tá à ń sọ yìí sọ́ra tá à ń kà lọ́wọ́ yà ní àn ẹ̀ẹ̀kan náà lọ sọ kalẹ̀ fanabi sàsálàm mọ́kà ló dẹ̀ ti sọ̀ba mọ́kà ló ti sọ̀ba ìsìn bẹ́ẹ̀ nu súra mi tẹ̀ yẹ pé wọ́n wọ́n sàjọ ni gba pé ó ní ń ṣe pẹ̀lú ara wọn kọ̀sọ̀ ńgbà kan náà ṣùgbọ́n eléyìí ó so mọ́ra àwọn lọ délẹ̀ ni nígbàtí ọlọ́run sọ fún alánà bí wọ́n ṣe gbìyànjú tó lórí ìdẹ́yẹ sí ànábì bí wọ́n ṣe gbìyànjú tó lórí ilé àwọn èèyàn pọ́ndìtọ́ lọ́hùn tí wọ́n sì lagidi tọ́lọ̀ wọn a sọ fún wa ní parí àyà yẹn pé ẹ sì máa wo wọn ò nìkan rẹ̀ ju ara wọn náà lọ o láyà ilé wa tẹ̀lé pé sọ ti gbọ́ ànábì wọn á gbọ́ o àwọn tí ń ṣe fanta fanta yìí o tí wọ́n ṣe bí wọn kí o sírú wọn yìí o tó o bá ń bẹ ń bẹ níjọ tí wọ́n bá dá wọn dúró sórí iná ẹnu ẹnu ẹnu tí ń warọ́ fún yẹn yọ sọ mí o àwọn náà ó di mú mi ní òjijì o ẹ bí ṣe jẹnu bí ṣe jẹnu ikú dà látàyè ń bí ìṣẹ̀lẹ̀ yìí máa ń ṣẹlẹ̀ tó bá ń ṣe tọ́lọ́run lọ tí ń bú ọ má wò ó bí ẹ yín ọ má wò ó gbogbo ẹni tí ń bú ọ ní ọ padà yìn ọ kẹ́yìn tó bá ti máa ń tó ń ṣe wọ́n padà yìn ọ kẹ́yìn tiẹ̀ wọ́n padà gbà kẹ́yìn òun kéwú lọ́wọ́ àpájù lọ kéwú kéwú ha wọ́n sànú ẹmọ mi ti ń kéwú wọ́n sànú ẹ lọ tòó ah, ṣe é lù ṣe lè kéwú náà lọ sì tún wà ó ní bẹ́ẹ̀ ni ọ́. Oh. Ah, ní olè akẹ́ ọ̀hún tán báyìí wọn èdè sàǹsẹ̀ ti ń kàwé láyé lójú olè kàwé tán ó tó kàkàtà ó ti wà fún mi lọ so ti parí dìgírì ẹ lọ sí mástà ẹ o ó parí mástà ẹ lọ sí dọkítọ́rọ̀ rẹ o dọkítọ́rẹ́tì ẹ o ó parí dọkítọ̀ má jókòó gba pòfẹ́sọ̀ o ẹjẹ́ jẹ́ ti kí ó yóò ti pọ̀ ju pé ah ó ti mọ̀ kúránì ká tó tún wá ló tún kù ebi ìjọ ní tí wọ́n lọ tawálé ké oyin tí wọ́n lẹ́ ń ṣe wòlímọ̀ ebó ṣe wòlímọ̀ tẹ̀wòsírì tawusiri ebo ṣe wòlímọ̀ tawusiri ọ̀sì adalọ́n kò ṣe wòlímọ̀ tawusiri ní tiẹ̀ o tawusiri mo ṣe wòlímọ̀ o èsì tawusiri o ibi ẹba ti kẹta òsírì ẹbọ ti káwé ẹbọ ti kéwù tán bí túmọ̀ náà nù ẹfọ̀gẹ̀dẹ̀ lẹ̀ wọ́n dáhùn gbogbo wọn ò ní lè dáyé gbé láì rí ẹ àfa lè gbáyé láì rẹ́ nìkan ẹnìkan ni ò lè gbáyé láì ráwọn àfa tó tíra rẹ ntí ò ní gbáyé rẹ ebi torí kẹ́lẹ́ bá gbáyé lẹ́gbẹ́ àpàdé wa yìí àbí ẹ torí nǹkan mi wà bí ni káyé yín bá da àtàlìkí àmọ́ yín lẹ́yà pàdé wa bó ṣe ń gbẹ nìyẹn kọ́sẹ̀ ẹgbẹ́ kọjọ́ kọ́mọ̀jẹ́ ń tí ọ̀ lọ sùkúù bíi tèmi kọ́sẹ̀ ń lọ sùkúù ṣé ẹ pé tì báyìí kí ló fẹ́ kà náà wè jẹ́ máṣe kó láti dé láti dé lákòókò tó ń fún ìbùgbé ọ̀ ìbò ìmọ̀ ẹ̀ ìbò ti pọ̀ ju bẹ́yẹn lọ agbọ́kẹ̀gbọ́kẹ̀ lọ́dún alẹ́kítọ́rà ká tó wá sílé ọlúdé tó á ń fọ ìbò kan fọ àìrí ìbò ìyàwó lélẹ̀ èyí ni èrú súyàn yí èyí ni èrú súyàn bàbá gbogbo lọ́dún yìí pátúdọ̀ ìmẹ́ tó bọ̀ àgbọ̀ kọ́lọ̀ ní agbọ̀pẹ́ kò lè jẹ́ pé mo lọ tẹ̀sí lẹ́sìn mo dẹ̀ lọ kó lẹ́ni bọ̀ lọ́dún ni kò ní ìdìgì ń lọ because mo ti gbọ́ tẹ̀sí lẹ́sìn rárá o gbogbo àti àwọn tẹ̀sí lẹ́sìn nísìn tọ́lọ́ tuntun àdọ́dún nísìn sọ́ọ̀nà tẹ̀sí nísìn ìtọ́dún tí wọ́n ti ní ìrántọ́dún yìí náà bá ti máa gbọ́ ọdún ìtẹ́ ìdàlùkì àmọ́ nìyẹn báyìí tẹ́ ń gbọ́ yìí là ń gbẹ̀san là ń gbalada là ń jẹ́rìí lọ́dọ̀ ọlọ́run lórí ọ lórí ọ̀tẹ̀lẹ̀ fún wa irú ọdún yìí ní ìsìlẹ̀ pé ọdún eléyìí èsì àwa bí wa bẹ lọ́run ààrẹ ó fún àbí òfun wa. ngbọ̀dọ̀dọ̀ eléyìí àwọn abẹ lọ́n kí nàìjíríà ọ̀dà kìtìwá náà dá ń bẹ̀ sẹ́lẹ̀ ṣe pàjẹ́ báyìí. kò sí pàjẹ́ o. ẹ̀ẹ́jọ́ wọn pàjẹ́ kọ́ mọ́ bàbá kọjọ́ kájọ́ kájọ́ wẹ̀yìn ẹ̀ wò. Hmm. sọtán àwa ti bẹ̀rẹ̀. o tó wà rí mẹ́sẹ́jì mẹ́ àbí láti ni yóò rí o má méjì o ààbẹ̀ ọlọ́run yóò sì dáhùn ebi èsì à ń bẹ lọ́hùn kí Buhari wọlé ebi ọlọ́run kọ́ mọ yẹn ti yín mú sí a ọkàn sí pé imú méjì ní ibẹ̀ tí ẹ mọ yín bẹ́ẹ̀ni ìkejì ò ṣe é rí hmm. èyí tí ẹ bá fọkàn yín ń èrí yẹn bẹ́ẹ̀ni èyí tá bá fi mú ta yín ni ẹ máa ń rí tìta náà sì ṣe pákéjì ẹ lè yín mú sí yàn kan mọ́mọ́ ẹ bá fẹ́ yín mú sí ẹ sátọ́ka pé wọ̀ náà kan báyìí tí wọ̀ náà bẹ́ẹ̀ kéré sí báyìí sí. n bá ṣe ìgbà tí ègbójú padà ẹ ti yín mú tán bàbí la fi yín mú. ìbá ìmọ̀ yẹn ní yín mú pé àwọn afá igi òmò wọn ránṣá ẹnìkan bẹ́ẹ̀ ń jọba níjọba Nàìjíríà ah agbára ń bẹ lọ́wọ́ láti ẹjọ́ yìí láti ẹjọ́ yìí buhari tí ẹ̀tẹ̀ bá ń dá tọ́rọ́kọ́bọ̀ fún ní àgbà ìgbìmọ̀ lọ́wọ́ buhari ní ẹ̀ǹdẹ́ ń da tẹ́ntẹ́ náírà bí lélẹ̀ ń da fún ọmọ fúlàní ọmọ aróko fúlàní ọlọ́run wá ní òun ṣe hin ṣáájú ẹ̀yin mùsùlùmí láti fi pọ́n ìsìlámù òun lé ebi ètí àwọn èèyàn kan tí a fẹ́ kí wọ́n já kòtò ebi ti fi ń dùn wá nìyẹn nígbà tí wọ́n rojú ẹnu wọn síta tí wọ́n fi tiwájú sẹ́yìn wọ́n fẹ̀yìn síwájú bísí dùn ah, kẹ́nìkan fẹ́ ipò ó sì mọ̀ ilọ́nà kàábà ó sì lọ́wọ́ sàdúrà ń kàábà ó sì yẹni tí lọ fọ́ kàábà tí kò ń bá lùsì mọ́ lọ́wọ́ wọ́n kàn gbé èbú pa wọ́n kàn lọ jùlù ọlọ́ntara ní wípé ó yẹ̀yẹ́ ó dẹ̀ ń lọ fọ kàábà ó fẹ́ dìpò gọ́fúnà ó ń fọ kàábà kàábà wọn yẹ gan kò tí ẹ̀ sí tí wọ́n ń pè gan sa ó dẹ̀ fọ kàábà. liyati dalika al'an an yati ila huna yasaba ilayhi ahad an yati yawa ẹ ma bọ báyìí ọdẹ ńlọ fọ kàábà ibi tí wọ́n máa sọ nìyẹn ìwọ tó o sì mọ náà bẹ yẹn tó ọmọ náà bẹ yẹn tọ́lọ́ sì wá pọ́n ọ lé ọwọ́ afọ kàábà ọwọ́ afọ dànù ní tí ọwọ́ àṣẹlẹ̀ ìlọ́yọ̀ ṣe ṣe ọwọ́ àṣẹlẹ̀ àbí ẹ̀yẹ èèyàn tẹ́ tún ti mọ ìwé kàjà wa tẹ́ mọ ìwé kàwé tẹ́ fẹ́ kàmọ́ kankan nù wẹ̀ tẹ́ ń ka ìwé tàn ṣé wọ́n ti jẹ gómìnà alágbádá lẹ́ẹ̀mejì lọ́yọ̀ tìrì tọ́lá lè jẹ́ pé láyé Awólọ́wọ̀ wọ́n ti jẹ́ o. tí ẹ̀yin ó ti kàwé débẹ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ ó wá ṣẹlẹ̀ ó wá bọ́ sọ́wọ́ ẹ̀ ń tọ́ lọ tọrọ ẹ̀ ní kàbà ṣé bá a sáà ti mọ̀ pọ́lọ́ ń pọ́nlé ẹ̀ lẹ́nìyẹn ìdínú tá a fẹ́ já sí kótó àwárí oníkankan àbí ta sanjo ní torí ẹ̀sìn wọn tó ṣe ń pa ẹ̀sìn làwa kan fi ń láfẹ́ kó já sí kótó tó bá ti já sí kótó tán ní ìsìn gbogbo ń tó ṣẹlẹ̀ ríbiríbi yẹn lára yẹ́ gbàgbé ní ìsìn wọn ní sọ̀yẹ́ mọ́. gbàgbé tọlọ́ọ̀ ní tọlọ́ọ̀ ní oṣù yọ máa jẹ́ lọ láíláí kọ̀bàdìgọ́lá àtàwa ni àtẹ̀yìn ni kọlọ́mọdé àṣìṣe. àmín. ní rọ̀mùdánù ọdún yìí àwa bẹ ọba àlekẹ́ ọlá ni èmi sì nígbàgbọ́ pé ọba tó gbà tẹ̀sí yóò gbà tọdún yìí. àmín. a rí jẹ àárínú ọkàn wọ́ balẹ̀ àáròjúṣe lọ́hùn ayawọ́ gbádùn ọmọwọ́ gbádùn iṣẹ́ wọ́ lálàáfíà ìlú lálàáfíà pẹ̀lú agbára rẹ̀ Ọ̀yọ́ sèti ní o Nàìjíríà ni o Ìbàdàn ni o agbélé nìkan kan ní o ọlọ́mọ ní síbẹ̀. amina la hawla wala quwata. illa billah. Ah, ẹ̀yẹ́ tí wọ́n ṣàlàyé tí àwọn afáà tí wọ́n sọ fún wa náà mo ti wọ́ wọ́n ní ọ̀rọ̀ kan wọ́n sọ fún wa lánàá mo fẹ́ káwọn ilé àti ìbẹ̀ lókè ọmọ gbọ́ mo sì fẹ́ kí gbogbo àfáà tí ẹlẹ́yà rẹ̀ bá ń wá sí bí ìkẹtúnbá ni tún ọ̀rọ̀ yìí tẹ́ bá délé ẹ̀dá kúrẹ́ ọlọ́run wọ́n láwọn ẹlẹ́yà kan bẹ lókè wọ́n níwèé àwọn àbíkí mọ́pẹ́lẹ́lẹ́yà tó wọ́n sọ pé ẹlẹ́yà ni wọ́n pàtó wọn làwọn kan bẹ lókè tí wọn ń gbọ́ wá sí ibi tó yẹ pé ọ̀rọ̀ ni wọn máa ń sọ wọn káwọn táwọn fẹ́ gbọ́rọ̀ gbọ́rọ̀ ariwo yẹn máa ń pa àwa amaru ẹni náà tó yẹ pé bí gbọ́rọ̀ o à ń fọ̀rọ̀ di ẹlòmíì lọ́wọ́ tó bá mọ ẹ̀sán tí ò ní ṣe o tó yẹ pé ọba jẹ́ pé ọba wá bí tó sì ń fetí sí ní tàǹsọ̀ tọ́lọ́ ló ń fẹ́ ṣe fún ọ̀dà o ẹ̀ ń bá débí kọ́ wa gbọ́dọ̀ ọlọ́run lọ́kùnrin àbóbìnrin kọ́ farabalẹ̀ ká máa kíni lásìkò tí wà sí ń lọ lọ́wọ́ ẹ̀kú jẹta ẹ̀kú jẹrin ẹ̀kíní kan ìwà ọmọgọ́ ni yóò dáa kí èyí mi máa kọ́ máa gbọ́n tó jáde ńlé ọgbọ́n àwùjọ kọ́ máa fi bí ṣe ń ṣe lẹ́ẹ̀dì ọkọ rẹ̀ wà ń ta tọ́lẹ́rù mi kò ṣe kó fi ṣe kàbí ṣe ń ṣe lé náà nìyẹn. balùwẹ̀ ìṣèlú lọ́ba dídà ah. kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹ ẹ má jẹ́ wọ́n máa wùwá pé ah, àwọn tí wọ́n ń sọ ní eléyọ̀ lẹ́kọ̀ọ́ kò sì dáa kórí bẹ́yẹn torí tí ẹ bá ní lára lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ mọ́ yín nígbà tí ìyàwó lẹ́kọ̀ọ́ kí lọ́mọ fẹ́ mọ̀ kódà o ìyẹn sì jẹ́ nìyẹn. àwọn afáàní láwo tí ọba ìlékè ọlá ló ń bí wọn ní sẹ̀rìtìyà ni èèyàn máa kẹ́kọ̀ọ́ lárúbáwá tẹ́ wọn ní sẹ̀rìtìyà ni yẹn ni pé irinṣẹ́ tá fi ń ṣiṣẹ́ sẹ́rìtì àmọ́ inú àwọn irinṣẹ́ sẹ́rìtì kálukú ló ní òkì ló sì lóókọ wọ́n lóókọ wọ́n lóókì wọ́n ní àràfin eléyìí harfuli imtinayi li imtinayi ni harfuli imtinayi li imtinayi torí pé tí wọ́n sọ yẹn ìtumọ̀ ẹ̀ ni wípé àràfin ti ń tọ́ka sí pé nǹkan kan ò sí àìwá sí nǹkan kan kò ní jẹ́ nǹkan kan mí wà. ó wá oníran mẹ́ta bí yẹn ṣe wà yẹn tí ń tọ́ka sí pé nǹkan kan ò ti lè lò ó ó jẹ́ àmọ̀ pé ńgbà ti eléyìí náà ò ní sí nìkan náà tó wá wà ojú kejì ló wá jẹ́ pé pé kíní yìí wà ọwọ́ kọ́ wà ń nǹkan báyìí náà arúfùlẹ̀ imtinahi di wujud nǹkan kan ò sí àìsí nǹkan nǹkan mi ò wà nìyẹn ó kó mẹ́ta láwọn ìkan tó kàá sí pé nǹkan ò sí kò ní jẹ́ nǹkan mi ò wà ìkejì tó kàá sí pé nǹkan wà nǹkan wà nù ìkan tó kàá sí kò sí àìsí yẹn ó mi ò wà nìyẹn ó jẹ́ àwọn afáwọ ní kuwait gbogbo àwọn bá ti kó àní kí olóòmà ní sanlẹ̀ sọ̀rọ̀ lóore wọ́n máa yọ ikimọ̀ fún wa ló fi jẹ́ kékeré lọ kí lọ́dọ̀ alùsùnà lọ́dọ̀ ẹni ọlọ́run ìyẹn wọ́n lè fi kọ́rí wọ́n lè fi iná òkọ́yàn ní imán wọ́n lè fi kọ̀wáìdù gbin àkídàrí sọ́kẹ́ yàn tí wọ́n ti lọ kí lọ́dọ̀ mùnáfìkì àbí lọ́dọ̀ ẹni tí ò lẹ́sìn odidi kùránì tí bá ń tú kùránì fún yín yéè sọ yín nù ni abájú lọ bí ọ̀rẹ́ ha sọlọ́mà ni ẹ yàyọ̀ àrínábí kò lè aṣíwájú ká wà bá náà ti ká ẹ̀yin ọmọdé yìí kí lọ́lọ́run kọ́kọ́ wí talọ́ ń bá wí talọ́ ń oh, oh, bá wí mbẹ̀ yẹn anábì ló ń bá wí. ṣé mo ni ṣé mo ni. sọmọ akẹ́kọ̀ọ́ yìí lè sọ pé ẹ̀yà kùn la ó sùn ó ń bọ̀ ẹja kà síwájú sọmọ akẹ́kọ̀ọ́ lè sọ yẹn pé ó sọ síwájú n kò ní yẹ kúlíyà yóò lè. yà yóò hàn nàbí yù. yà hàn nàbí yù kúlíyà síwájú kà wàbà náà ti kà. wọ́n sáyẹ̀lì mú mi ní kò ní kàdébẹ̀ yẹ yóò tẹ̀ bí tí ẹ bá rọmọ tó gbójú gbóyà tí ìmọ̀nì ń bẹ lára tiẹ̀ tí ọ̀kọ́ kí àfa bínú kọ́lọ̀ yọnu ìpè ẹ̀kún la indaniswa anibere ayimkina annakifa annakifa fakat kul ya ayyuhan nabiyyu kul aswajika wa banatika wa النكفة كيف نفسر إذا قيل ولنساء مؤمنين كيف حياكم الله إصفنا كيف نفسر ذلك الحياة أوكي أوكي آه أوني أوما يبنو أنت سنة نية أنت سنة نية nǹkan náà sọ pé ìwọ ànábì sọ fún ìyàwó rẹ sọ fún ọmọbìnrin rẹ ó wá ṣe sọ pé mọ́mìnì náà ẹ̀yin ò mọ̀ wípé tí ọlọ́run bá ti pé múmi ní nínú kùránì sàbí ní báwí. Ah. eléèdì. ẹ yọ ẹnìkan fọgbà ẹ̀rọ nìkan pé múmi ní lòun sọ pé múmi ní ni ẹ lónìí. nígbà tí ọlọ́run sọ pé ẹ gbọ́dọ̀ yin ara yín wàlá tó sàkó àǹfùsàkó. wà á lọ bí mo ní takọ. tá a sọ pé múmi ní ẹ tó sọ pé wọ́n àwọn aṣọ àbà ló ń bá wí àsìkò gbanyẹ mọ́kà mọ́kà dé wọ́n wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn mọ́kà àṣà mọ́kà nínà kò sàkà kò sàkà wà ń bímọ àṣà nínà aṣọ aṣọ àṣà nínà ah. ẹ wò nǹkan bẹ̀yẹn. fáírọ́ọ̀sì dé. ẹ̀há tí ọmọ sùkúù kan ọmọbìnrin lọ́dún díẹ̀ sẹ́yìn tí wọ́n sọ̀rọ̀ ẹ̀há lójú rẹ̀ tí a sì mú wá ọmọ sùkúù ní gẹ́gẹ́ rẹ̀ ní lọ sùkúù ó ṣe bọ́ǹkì àbíkínẹ́ irun kan lọ́gẹ̀ wá ń jọ yẹn tó tó tó serun ẹ̀ bó ti yẹ kó tó bó ti gbọ́ yé. tó dín. wọ́n dẹ̀ wọ́n náà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ pé wọ́n fẹ́ sí wá síbi kan kó wá lọ́dún yẹn aka ayé ẹ̀ha aka tẹ̀síìrì tá n ká lọ́la kàdébí ẹ̀ha àwọn kan wà ń bẹ náà tó ń ké tẹ̀síìrì yẹn wọ́n ń sẹ́ngbági ara àwọn ọjàgbági àwọn kan wọ́n ń sẹ́ ní wa ní iléeṣẹ́ rédíò nàìjíríà wọ́n náà ń ké tẹ̀síìrì labasi tẹ́lẹ̀ nígbà wọ́n ní ẹ wá dákun ẹja mú sunday kan lọ́dún yẹn àti bẹ̀rẹ̀ wá sí pé ẹja mú sunday kan kánà títí gbogbo àwọn èèyàn wa àwọn ọ̀rẹ́ wa bẹ́ẹ̀ ṣe wá tu fún agẹ́rẹ́gẹ́rẹ́ ẹ̀tọ́ àtu fún abẹ́pọ̀ làbẹ́yẹ burú ẹja mú sunday kan lámú sunday kan lábẹ́ igi lábẹ́ fàlàdà ọ̀hún ni ẹjọ́ náà ibẹ̀ yẹn ni kò tí ì sí gbogbo bí nbí làbá mú sunday yẹ nǹkan kó wá sọ fọ́ rẹ̀ ẹ̀ kíní kan rẹ̀ àbúrò rẹ̀ ń bá wá làbá wá fẹ́ lójú àwa fẹ́ lójú gan àwa lọ wá wo dictionary tó túrọ̀ ìjà àwa lọ wá wá ní ẹ̀rín àbíbù fi pa mí pé níjọ́ <laughs> tí ọlọ́run tẹ̀ tí sànú tó báyìí èèyàn gbọ́dọ̀ kọlu wa nípa ọ̀rọ̀ ẹ̀ha ìmọ̀ ní tí kálukú tà máa ń yásà lé lórí àwọn afá tiwa ọ̀kan nínú tí wọ́n bi bíìdì wa nìyẹn ọ̀rọ̀ ẹ̀ha yìí ah ọ̀rọ̀ ẹ̀ wọ́n sì mú wa ní bẹ́ẹ̀ wọ́n fọ̀rọ̀ ọlọ́run àwọn afárànàbí hàn wa lábàá kó gbọ́ ẹ̀jọ́ mọ́ra wọn jọ náà lábàá ń sọ bá a ṣe máa wà láyé ọmọbìnrin yẹn wọ́n ní sunkún láàrin ẹgbẹ́ ni wọ́n bá ń sunkún pé ah sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ha jẹ́má tá a máa rí jẹ́má lò ṣé ó lè tó báyìí yà ó lè jù yẹn lọ èmi eh, fẹ́mi eh, máa sọ ni èmi ò tí ì máa tí ì mọ kankan wípé ẹ já wọn afa gidi ọ sọ̀rọ̀ ẹ̀ ha kẹrin kẹgbọ́ nígbà yẹ ẹ̀ ha sọ̀kalẹ̀ sábà bí kàfa wọn sàbẹ gbogbo àwọn sàbẹ ti ń bẹ ń bẹ tó gbà wọn wá bẹ ibẹ̀ náà ti da wọn náà sọ kíkálukú wọ̀ lọ bọ́ lóṣèṣe ìjábù fún wọn yàwó ẹ̀ lọ́ba ká sọ̀rọ̀ ẹ̀jẹ̀ sọ́kó bá ní ngbà sọ fún mi gbàtà padì lẹ́kítọ̀ bá ní ká mú abá mi lọ́ba wá má ba sọ̀rọ̀ n lé yín nǹkan kan gbà wo ọ̀dà bá yín ẹ mójútó ẹ fún o. náà ni ẹ bá ṣètò bá fún burú ọmọ rẹ̀ bìnrin ó ti wà ní ilé ẹ̀hà àwọn méjèèjì rẹ̀ ti parí yunifásitì wọn ṣùgbọ́n gbọ́dọ̀ yọrí àtọmọkùnrin àti ọmọbìnrin nípa yunifásitì wọn ọ̀pọ̀ ẹlẹ́à ni wọ́n ń jẹ́ ẹlẹ́à tọkọ fẹ́ tí ọkùnrin fẹ́ òun náà òun náà ògbájú ìlú náà ẹ̀yìn Ògbómọ̀ṣọ́ ti parí Ògbómọ̀ṣọ́ LAUTECH ọmọbìnrin sùkú ọmọ sùkú tọ́ wá tọ́kàn sí káìwá ń jọ kan wá sí wá sí nìyẹn o lọ́pàá yóò rí yẹn kọ́lọ́mọ́jọ́ bàjẹ́ láìláì àmín ní ajá sí ni pé ọ̀rọ̀ láwù là ń sọ ọ̀rọ̀ láwù àwọn afá wa fi ikima kan kọ́ wa wípé ńgbà tí láwù pín sí méjì à tó pín sí mẹ́ta yìí ẹ̀yin ọ̀mọ̀ pé èyàn náà ń bẹ inú ìgbésí ayé tó yẹ pé kí nǹkan kan mọ̀ bẹ ni oníjì nǹkan kan bẹ fún ọ ẹ̀yin ọ̀mọ̀ bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ pé kí nǹkan kan mọ̀ bẹ ni nǹkan kan mọ̀ bẹ fún ọ ẹ̀yin ọ̀mọ̀ bẹ́ẹ̀ ẹ ma pé kí nǹkan kan ọmọ bẹ nígbà kí nǹkan kan ọmọ bẹ fún ọ ẹ mà bẹ ẹ má bẹ ẹ má nà fẹlẹfẹlẹ fún wa ìgbà ẹni tí ò ní bẹ̀rù Ọlọ́run sáyé ẹ lè dáa kò sí bẹ̀rù Ọlọ́run kò sí ká yẹ ọ dáa ṣé wọ́n fi náà kọ́ yẹn lẹ́kọ̀ọ́ àbí kọ́ yẹn lẹ́kọ̀ọ́ àwọn. wọ́n fi kọ́ wa. wọ́n fi kọ́ yẹn lákìdá àbí kọ́ yẹn lákìdá. ìkejì kí nǹkan máa bẹ ajé nǹkan kan mẹ́wòó tún bẹ tí wọ́n lọ yẹ kéwù tọmọ̀rọ̀ Ọlọ́run ṣé kò sọ wọn kó dẹ́ntó ní ìmọ̀ ní kò rí náà kò mọ̀ sí tàn ńgbà pé mọ̀ ti wà kọ̀ wá kíkọ́ náà wà mọ̀nà ìmọ̀re ìmọ̀nà rè. ìkẹta kí nǹkan kan mọ̀ sí ló lè bí kí nǹkan kan wà gbogbo nǹkan kan tí wọ́n ń pẹ́ kọ́ máa bẹ tọ́lọ́hún sì rí pé kọ́ máa bẹ lọ́dà tó bọ́ ọmọ kú o tó bá ń kọ́ lérí wọ́n mọ̀ kọ́ lọ́n fi àìbẹ́ rẹ̀ sóore fún wọn ni. bàbá lùsì nǹkan má bànújẹ́ ọlọ́mọ pípọ̀ yẹ àpèjúwe tí wọ́n mú wá fún mẹ́tẹ̀ẹ̀ta mú bọ̀ wá kàtìmbá débẹ̀ wàláwùtàrá wàláwùtàrá ìdíwókè fún tọ́lọ́nsọ̀hún wọ́n ní alánárì tọ́lọ́nsọ̀hún wọ́n ní a lè sọ pé ànábì lọ́lọ́run dojú ẹ̀kọ́ wọ́n láà sì lè sọ pé ọlọ́run dojú rẹ̀ kọ gbogbo ẹni tí bá ń ka áyà yìí náà pé èmi ní ń bá wí ẹ̀yin ní ń bá wí pé ẹ fi wọ́n lẹ̀ tẹ́ ẹ bá sì rí n tí ojú wọn kàn ẹnu wọn padà máa sọ mí. wọn lè tu bẹ́ẹ̀. ta ni ó sì dá wọn dúró lórí iná jẹ̀mọ́ Allah ta ló lọ́wọ́ ràn pé ọlọ́dà dúró màláíkà níbi táwọn ti ń jóná màláíkà náà ń iná òjò màláíkà inú ná àmàlẹ́kà náà ń ṣiṣẹ́ ń bẹ́ẹ̀ ọlọ́run sọ fún wa lókè nsàlẹ̀ ìgbé màlẹ́kà ń bẹ́ ń bi ná ṣùgbọ́n iná tí ń jó ọmọ èèyàn tí ń jàǹdànù tí wọ́n ń jàjò àjò àjò parí màlẹ́kà ń bẹ́ ń bẹ̀ tí àwọn èèyàn tí wọ́n ń sọ torí pé ntọ́lọ́ fẹ́ kí náà ó jó ní dòun ọlọ́mọdé àbọ̀wọ́ ni. amina. pa láìtà tá a sọ lẹ́ẹ̀kan orin tí mo sọ pé mo fẹ́ kọ afa wa baba wa Usaimin orin kan tí gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ tá a fi máa ń kọ́ létà yìí nugu ó fẹ́ sí tí a náà tí wọ́n kọ́ lé tí wọ́n kọ́ ní tí a fẹ́ tí wọ́n fẹ́ kà í sí. pé àlàálá ìtàsábà bóyá òòdù yá ألا ليت الشباب يعود يوما فأخبره بما فعل المسيب فأخبره بما فعل المشيب فأخبره بما فعل المشيب kálẹ̀ gbọ́tùmọ̀ lẹ́tà kálẹ̀ gbọ́yé wọn amúrin wá pé aláàláìta sábà bóyá òhudò yàwó mọ́ ẹnìkan ní kọrin ní filáìta dárò ara wípé a aláàláìta ìsábà bóyá òhudò yàwó mọ́. ẹ̀ńtẹ́ sábà bò yàwó òhudò yàwó mọ́. èyí pé kọ́dẹ̀ ṣeéṣe ọ̀dọ́ ń sọ ọ̀dọ́ ọ̀dọ́ tí ó lo ayé rẹ̀ bó ṣe fẹ́ lò kò fi ṣe nǹkan rí ọwọ́ adarúgbó tán ó wá ń sọ pé àlà aláìta sàbábọ̀ pé kígbà ọ̀dọ́ dẹ̀ tó padà wá báhun ọmọ 90 yẹ̀údù yàwó máa níjọ́ kan tó ń tẹ̀tún di ọmọ 20 years ọ̀ràn tí bó ṣe lò jákujáku bó ṣe lọ fi mutí bó ṣe lọ orí àìsàn bó ṣe ṣe sìná bó ṣe ń tẹ̀lé léegun kí ọlọ́mọdé abímọ ya ọmọ ìyá tí máa ń tẹ̀lé léegun atúwítán olórí ibùdó làwọn sọ dúró egun nú àwẹ̀ kò wá ti ṣe é ṣe bí ń sìn wọn náà ìpàdé tẹ ọmọdé ẹ pé kọ́ ọmọdé tẹ báyìí dá gbogbo àmọ́ táwọn aláṣẹ rí bẹ̀rẹ̀ orí gómìnà bọ́yẹ̀ ìdí gómìnà dàságbádá tí rántí èkó náà ni òjò rójú tó gbé olókọ́kọ́ ṣètò olókọ́kọ́ ṣètò kélégún mọ́mọ́ da ìbàdàn rú lọ́kọ́kọ́ ṣètò rẹ̀ pé ẹ máa lọ liberty ẹ lọ ẹ lọ hara yín lé mà ń bẹ̀ bàbá hara yín lé mà tán ẹ máa bọ̀ ń lé láti máa rí jákèjákú lù wá àfẹ́mọ́ olókọ́ ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ rí ṣe àmọ́ lọ́tẹ̀ yìí bí ètí dáa tó dáa gbada ọlọ́run lọ́mọ àbámọ̀ bàbá olúwa dẹ̀ fẹ́ ẹsẹ̀ jẹ́ ayé tí wọ́n ayé olúbàdàn tí wọ́n léegun tún bóde ní rọmọdánà ayé wọn a sì lọ bá wọn gbà tí wọ́n débẹ̀ pé bàbá ẹ sọ ṣe ẹ pòrò ní ipò yìí ipò yìí kó pín ìrìn àjò adẹ̀sàdúrà fún wọn àmọ́ a ò gbọ́dọ̀ tí ì dá wọn lẹ́bi ààyè ní òsì pápá àti bẹ̀rẹ̀ àti wà lẹ́nu iṣẹ́ àtùpadà lọ rí wọn pé bàbá bò lọ jẹ́ mọ̀ mọ̀ pé bàbá òun jọ́ lọ rí wọn ta lọ rí bàbá Olúbàdàn Ìbàdàn ti sìn n tí a lérò apàdé ẹ̀ wàláhì ní dáadáa ni o wàláhì nígbà bàbá ilé yìí jẹ àwọn jàmáà ní ká lọ sálámà sí ká bá wọn ká ṣàdúrà fún ká sì ṣe wáàsí fún wọn mo ní à èmi èé lọ lé àwọn ọba àkọọ́lẹ̀ sọ pé ń bá lọ lé àwọn ọba ilé àwọn ìjọba ẹ̀sìn ìdámẹ́jì nù ẹ̀bẹ̀tẹ̀ ẹ̀sìn ẹ ti lọ ó ti yòrò ẹ̀sìn wo mo sì wá ẹ̀sìn wo ń dérò ní tàbí àgbẹ̀ ní ẹ̀sìn wo ló ní ti tádà mẹ́ta ń sìn ìgbà lọ ìtì ìtì ìtì ìtì ìrùn ní kankan ìtẹ́ bá ní kí wọ́n dá mẹ́ta wọ́n ní rárá wọ́n ní ẹbẹ́ ìlẹ̀ sọ pé ìnámọ̀lẹ̀ àmọ́lù bí níyà tì hmm. ọlọ́dà kí lẹ ká lọ ṣe wọ́n ní ká lọ sọ̀rọ̀ ká lọ kí wọn ká ṣàdúrà fún wọn torí pé àwọn ń kẹ́fìn àwọn ń kẹ́fìn ìmọ̀ọ́nì sí wọn ẹ̀yìn ọba ti yẹ bá lọ nítorí pé àìsọ̀tà wọn ọmọ wọn là á ṣe a sì pẹ́ lọ́hùn kí lọ́hùn jẹ́ kí ìjọba wọn dà labadebẹ̀ ńgbà wọlé bàbá dẹ̀ sí dáadáa sí wa wọ́n sì dẹ́dá sí wa wọ́n pọ́n wa lé ọwọ́ ìrọ̀lẹ́ ni wọ́n fún wa pé ká fi wá a sì débẹ̀ àwọn tí ń bẹ́ ń bẹ̀ lílé ètò wọ́n máa ń sọ fún wa pé kádàkùn ká yára ká yára ká yára ká yára ká yára bàbá ẹ dákun yára yára bàbá tilẹ̀ta lọ́run ti wà lẹ́yìn kí ni wọ́n ti dìde wọ́n ti wọ́n lọ jẹun ẹ dákun yára yára tó ẹ ẹ àṣà jókòó. máa ń sọ sínú pé ara ẹ̀ náà nì. yẹ kí ẹ ránṣẹ́ sí wa bí a wá a wá sànù yín máa ń wo ẹni tí ń gẹ́ yára mọ́ ń wẹnu rẹ̀ pé hmm, ọ̀lẹ́bí ń gbẹ́ pé àwọn àfáwọ̀sẹ̀ máa rọ́wá bí ó sì máa yàtọ̀ ọmọrú tiwa àmọ́ ọlọ́run wa kò náà mọ̀ sí létà ńjọ yẹn. Hmm. ó padà gbọ́n. ó gbọ́n padà. bàbá fi kí wọ́n gbọ́n sílẹ̀ ńjọ náà. labasa joko alábẹ̀rẹ̀ program laba ń sọ̀rọ̀ láwọlé sùn olóhùn ṣe ètò ni máa ń pè àlọ́kọ̀ọ̀kan máa ń pè àsọkọ̀ọ̀lọ́kọ̀ọ̀kan wa ajilukuman ọ̀nà ọlápọ̀ wọn kọ́ sọ̀rọ̀ wọn dúpẹ́ bọ́lọ́nsá àná wọn bá dàn anírú ọba yìí ní bá ní káwa náà bọ́ bẹ̀ mo ní bàbá awalẹ̀ yín fún nǹkan kan tí irú eléyìí ọ̀sẹ̀lẹ̀ sí wa rí níjọ wọn ti ń jọba ń bànà tá ti gbọ́njú àdélé ọba kankan ń bàdàn rí èmi tí mò ń sọ̀rọ̀ yìí ni o ṣùgbọ́n létí yín a wá nítorí nǹkan kankan kí nìkan náà àwa láti wá ṣàdúrà fún yín àwa láti wá bá yín sọ̀rọ̀ pé ẹ ti ń bá bọ̀ ẹ ń joyè ẹ ń joyè ẹ joyè débi òpin oyè Ìbàdàn dé tí solúbàdàn bàbá oyè ọ̀pin síbi yìí o. ẹ fi wọ́n sílẹ̀ wọn ó dìde padà ẹ fi wọ́n sílẹ̀ wọn ó dìde padà ẹjọ́kọ̀ yín ó dìde padà ẹ̀ sábà wọ́n jù wọ́n bọ́ sí kọ́tà ọlọ́fà alálàáfíà àmín bàbá lẹ́yìn bí iye tó ń lọ ibì kan àwa fẹ́ kíbẹ̀ ò jẹ́ àlìjẹ́nà onídẹ̀ra nínú ọ̀rọ̀ tí mo wá bá bàbá sọ níjọ́ yẹn ni wípé nílẹ̀ Ìbàdàn yìí àwọn èèyàn méjì jolúbàdàn ìkan mùsùlùmí ìkan kírísítẹ̀nì a méjèèjì lásìkò ọba wọn wọ́n pàǹdì eégún kò dáàfin wọn eégún òjò láàfin wọn ìka mùsùlùmí ìka kìtẹ̀lì mo ṣe ń sọ yìí ẹ̀yin ó ti mọ jèmi lọ mo sọ fún bàbá àwọn jọ́nà àwọn náà fẹ́ kẹ́ gbẹ́sìn lárugẹ lásìkò tí yìí náà wọ́n ṣe láwọn ó ṣe lẹ́yìn ẹ̀ mo ní tó wá kó ṣeé ṣe bá gbà yín nímọ̀ràn kẹ́ wá lọ sí hajj kẹ́ lọ mo ní kẹ́ lọ fi dúpẹ́ fọ́lọ́run nítorí pé ọba ìtẹ́yìn jẹ yìí à ń kẹ́fín pé ìlú ọ̀dà ju gbàtà tí ń lò tẹ́lẹ̀ lọ ìdí nìyí ọba àbàdàn létò ọba àbàdàn ó ní ètò wọ́n yé jà sí wọ́n yé lọ kóòtù sí ní kọ̀kọ̀rọ̀kọ̀ lúyòkù kọ́ba ká bá pò nípò wọ́n èyí jọba bọ̀rọ̀ ọdún gbọ́rọ̀ ni a tó fi jọba pẹ̀lú pé wọ́n ń fà á fà á fà á fà á tí bá dán rí bẹ́ẹ̀ wọ́n ti mẹ́ntọ́ bá kàn lẹ́yìn ẹnì pò àmọ́ ń bọ̀ dásìkò tiyín wọn ló di yọ kò ní jẹ yọ kò ní jẹ lásìkò tiyín lọ́dà bẹ́ẹ̀.

mo wá lọ sínú Quran nígbàtí ọlọ́run bá ọlẹ́kẹ́ ọlá tó yan ọba fún àwọn ọmọ Israẹli fún àwọn ní wọ́n béèrè ọba ọyọ ọlọ́yin ọba tí wọ́n bá yarí báwọn gbà wọ́n ní ọ̀dà kò lówó táwọn òun kọ̀ọ̀kan ló di wàhálà mo wá sọ ọ̀nà tó ọba ń gbà dọba ọwọ́ àdọba ń ogun tí ọmọ Israẹli wá sẹ́tì ní tó ti bọ́ mọ́ wọn lọ́wọ́ tí wọn ò rí mọ́tọ́jẹ́ ogun láéláé àpótí ni. ọlọ́run pé àpótí ẹni sàkínà nù kúránì fún wa ogun ti bọ́ wọn lọ́wọ́ nǹkan ládẹ̀ ni fún wa tẹ́ máa ro àpótí yẹn ṣáájú ogun kan wọ́n fi ní ogun náà àdéhùn wa bá wọn wọn wá jagun wọn ṣẹ́gun wọn gbé àpótí mọ́ wọn lọ́wọ́ lọ ní a bá parẹ́ ní a bá dẹ̀ ti gbé kọ̀rọ̀ káàkiri ayé mo lọ bá yìí tí wọ́n ní ọmọ jẹ yìí ńgbọ̀ wá jẹ tí wọ́n ní ọmọ jẹ ọlọ́run wá ní kẹ́lẹ́ mọ̀ pé ní ọ jẹ ti sọ̀rọ̀ mọ́ yín lọ́wọ́ màá gbé wá fún yín yìí sì ní gbé fún kọ̀rọ̀ gbogbo yẹn lọ de dóńtì ẹ lọ dóń fídì kẹ ẹ máa wu àpótí yẹn tí bá ń bọ̀ ń sánmà ìbúwájú ẹni tí ó lọ ẹni tá gbèrè lọ́wọ́ wọ́n sì lọ bẹ̀ kàdùkú lọ dó síbẹ̀ wọ́n sì rí àpótí tí ń bọ̀ ń sánmà ń tòótọ́ tí ń sọ̀kalẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ gbogbo ẹ̀ tó tọ́lútà tí ẹ tí ẹ ní òníjọba wọ́n ní ọ̀fáìn láwọ̀ wọ́n ní olówó kò níran iwájú rẹ̀ ní àpótí lọ lọ́bàdọ́bà ẹ̀yìn ẹ̀ ni wọ́n ṣẹ́gun padà ní àdọ́ba padà bàbá línípọ́ lọ́yọ̀ ọba yín nù ọba wa nú jẹ́ ìlú fẹ́ dáa ni inú bàbá náà dùn nígbà mo délẹ̀ tí wọ́n máa fèsì wọ́n lẹ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan yí pé ṣe mo lọ ájìrì wọ́n ń dànù ni pé mo lọ sí ájì nígbà mọ́kànlá ìbàdàn tó ní pé mo lọ sí ájì nígbà mọ́kànlá mo sì lọ wúra nígbà méje sí mẹ́fà méje nígbà méje wọ́n ní mo lọ wúra nígbà méje wọ́n ní àwọn ẹlẹ́rìí mi sì kọlù àwọn ẹlẹ́rìí mi tajọ́ ń lọ wọ́n ní èyí tẹ́ wá wá èyí tẹ́ bá wọn yìí ẹ̀bá tí bá wọn àwọn bá wà ní umura ní a bá dá akọ yín ju ẹni tí wọ́n fẹ́ jọ lọ sí umura wọ́n ní àwọn ìyàwó àwọn ẹ̀gbọ́n àwọn kan wọ́n tún dákọ̀ ẹnìkan bóyá ìyàwó wọn méjèèjì àtàwọn àtẹ̀gbọ́n àwọn wọ́n ní ṣùgbọ́n máa àwọn kan lọ́wọ́ á bá àwọn yìí pé bàbá ẹ má lọ múra báyìí wọ́n ń sì káábà lọ́wọ́ tó ń ṣe lọ́wọ́ ibi téèyàn ó ti bọ́ọ̀lẹ̀ kó tó dé káábà wọ́n ló tó rìn ìbẹ̀rẹ̀ sí liberty pé fúnde eléyìí ara rẹ̀ ti dára àgbà ẹ jẹ́ kí wọ́n parí káábà kẹwàá lọ dúpẹ́ fọlọ́hún wọ́n náà fẹ́ lọ dúpẹ́ wọ́n nítorí pé àwọn ọmọ pa wọn ó dẹ̀kú ọba wọ́n ní tí àwọn bá dá wà láwọn nìkan àtọ́lọ́hún àwọn sọ fún ọlọ́hun pé àwọn èyí sọ bá o ìwọ lọ bá o gbogbo èyí tí wọ́n ń wí yìí ntọ́ bá a lẹ́nu àṣàlù wọn ni ń lò àwọn kọ́ bá o ìwọ lọ bá o. bí a ti sọ́njọ́ náà nù. àwa ọmọ paálé bá ń tó tó bá ń lọ́dọ̀ wọn. àmọ́ eégún wa bóde àwẹ̀ àkọ́kọ́ tí wọ́n dórí ọba náà rè eégún wa bóde mo mọ̀ pé bàbá ó rí nǹkan sọ lórí ẹ̀ wọ́n rí nǹkan sọ. èyí tí wọ́n fẹ́ fàyọ́ ń bẹ̀rẹ̀ wọ́n láì pé kọ́mọdé ọmọdé tẹ̀ só lè dá gbógbé ségun wọn wọn àti máa ṣiṣẹ́ ní ìsìn ìjẹta sátidé tí ẹ máa pọ̀ bí bàǹtìtì àná sànńdè tí gbogbo wọn máa rọ́ bọ́ta tá a fi dé tàbí tá a fi padà lọ lé àwa tún kò ń tẹ̀sí lánàá tún lọ bí ìjókòó alábàríkà kan alọ́sọ́kọ̀ ọmọ wa ní mọ́tàláì àsàndé tí bàbá rẹ̀ ṣe kankan dáàsà àbíkásọ́kọ́ lọ ń fún ní kankan dáàsà sí torí pé ẹnìkan ò lè ṣe nǹkan ní kàpá yìí ó bí máa kankan ìpósù kan ó kó gbogbo àwọn afá ni wọ́n dùn náà kéèyàn sì kó ọmọ kan ní ìsìn kọ́ ẹ pé ọdún kẹsàn-án ni tó ti bímọ kan yìí tó wá bímọ sásìkò yìí tó wá lọ ọjà tí wọ́n ra ata tó tó déédéé ní tí wọ́n fi ṣàlejò ata ata àti epo epo àti èlùbọ́ èlùbọ́ tó pé àwọn tí à ń dá kan ẹgbẹ́ ọ̀dà kan lẹ́ẹ̀kẹ́kẹ́ dákẹ́ o nísìnyí ẹ ẹ àdàkọ ata nìkan ẹ dákẹ́ ẹ pé ata ata epo epo èlùbọ́ èlùbọ́ ah raisi, raisi ni o Allahu Akbar ah ẹlòmí ìfi bọ̀dá kún ní ìsìn ẹlòmí ìfi bọ̀dá kún kó tó pé kó tó pátá o pé bọ̀dá ta bọ̀dá epo èèyàn lè bá sànà ọlọ́run ibi kan kún ní ìsẹ̀bẹ̀ ní yàrá rẹ̀ kó ohun tí fi ń sẹ̀bẹ̀ àmọ́ àfa ibì kan ní nǹkan tí ò tó sùn kan sẹ́yìn àbóṣù kan ó kó gbogbo ayé lọ́lọ́ ọbẹ̀ ó tó wá bí méjì sínú àwẹ̀ ẹ̀wò nǹkan kéèyàn bí méjì sínú àwẹ̀ tọ́lọ́run ti bá a bò nítorí súná a máa sọ fún yín tó gbé àti bọ́ sínú rọ̀bùdá ẹ̀gbọ́n sí ọ̀lọ́ ah, wọ́n ní àkíkọ̀ ìṣàlá ẹ máa gbọ́ tó gbé àwọn rọ̀bùdá àkàmá àkàmá àkàmá sàmì nígbà bá máa sìkìlẹ̀ àmàjẹ́ gbọ́ ntẹ́ pé ètẹ́ ti rẹ̀ ó ti pa ẹran tí ó pa àwọn kan ti ẹ̀ ti dé ní ìsìn nìkan máa mú ọmọ yìí ìwé wọn náà wọ́n ní ọmọ ẹran tútù kẹ́ máa ṣe ìbọn ní ẹ̀ ọba sọ pé àwọn tí wọ́n bí má bá bá rẹ̀ àwọn tí wọ́n bí má bí má yá rẹ̀ tí ẹ pé ẹ̀jẹ̀ méjèèjì wá papọ̀ àwọn àtàwọn jọ ṣe pọ̀ wọ́n á tún wá bí àwọn gangan sílẹ̀ ẹni pé ọ̀kàn máa alábá ọ̀kàn máa alápálápálá ńlẹ̀ bí alábáhùn. ahun dìran ó yẹ yẹ ó dìran o. ẹ máa yọ máa lo kí obu fáńbì yìí títù wọn máa hẹran ẹran súná torí ìkẹnẹ yàmọ̀ sí húnúhúnú torí bọ́lá àwọn náà ní nǹkan mìí kọ́ ní kó jàre afáwà habib habib khalid ọlọ́run á fún wa ní ọmọ àlùbáríkà ojóbìnrin àná wa ní súná bá a ṣe sọ máìkì ilẹ̀ tán lágbà bẹ̀ lọ lánàá a lọ fún lóko àwa àtọ̀ bi tí wọ́n gbé máa pọ̀ àwa àtọ̀ pin àbí nbọ̀lẹ́gùn ti mọ́pọ̀ ń bàdàn bẹ́ẹ̀rẹ̀ nìyí àwa àtọ̀ láti agbeni wọn ètò ẹ̀fẹ́ nǹkan dágbeni náà nǹkan rárá ilé dágbeni àwa àtọ̀ láti agbeni ọdún kan náà tọ́lódù débi ẹ̀yìn rẹ̀ ò dáa fọlọ́dù ẹ̀gbọ́n ẹ̀gbọ́n wa kan ló ní ọmọ wa pé àjọ ń joyè Ìbàdàn mú ní nígbà yẹn ń kọ́ nígbà tó ń joyè Ìbàdàn kan mọ́ lọ bá àwọn bàbá alágbèrè mú ní ẹ̀sọ́ fọlọ́yè ẹ̀fọlọ́yè àwọn bàbá wa àgbà ń bí wọ́n jẹ oyè dórí ọ̀tún lọ́lọ́run pé kí ọlọ́jọ́ ọdẹ ọ̀tún Olúbàdàn la jẹ́ ń bí agbé ní ṣe ibi kan tó ọmọ òbẹ́ yẹn àdèmà jùlọ́bàdàn láìpẹ́ ṣogbọ́ àbẹ́ lọ́hùn kí bàbá wọn ó kú ní ìsìn o ṣùgbọ́n ẹni wọ́n ó gùn o tí wọ́n sọ pé ó yìí máa kà wá náà mọ̀ ń sọ ó yìí máa kà wá o sẹ́yìn pé ìmáàmù ti kà wá ìmáàmù agbéni ẹ bàbá ìmáàmù lọ wọn lọ palẹ̀ mọ́ fún yí olùbàdàn lọ́dọ̀ ọlọ́ni ọkàn lè kú wọn ò tí ì kú bẹ́yẹn so wọn lọ sinmi wọn lọ bọ́lọ̀ ń sọ̀rọ̀ ní pé olùbàdàn ti ń bọ̀ tí wọ́n dé kọjá kọjá sọ olùbàdàn ti ń bọ̀ ẹgbẹ́ tí súnmọ́ àbọ̀ ibi bàbá wa ní ìsìn gbogbo ń bẹ̀yẹ ń bọ̀ gbogbo ságbé ní bí àmì pé tí àhán kọ́nà jẹ́ wọn pẹ́ ń bẹ̀ ọ̀kọ́nà jẹ́ wọn pẹ́ ń bẹ̀ máa lọ sọ fún bàbá mu ní ẹsọ fọlóyè kọ́mọ́jì olólòdé yìí o máa ah, bàbá wa kọ́lọ́ máa ní kẹ́ gbogbo wọn wọ́n ti kú ní ìsìn ká wọn bá ṣe tó dáńjọ́ náà bá ti máa sọ náà nì bí baba wọn lọ́gẹ̀dẹ̀ kọlọ́njẹ́ ariwo pẹ́ baba fi wọ́n fi àníyàn tó dáa dó sí ọlọ́run lára wa ah in fact baba lọ́gẹ̀dẹ̀ ni o baba onímọ́tò ni o baba alágbàfọ̀ ni o baba wa télọ̀ ni o gbogbo wọn baba bàbá yẹn ló máa nípa gbogbo ẹ̀kọ́ kẹ́ àmín ṣe má bàbá tó bí olóyè wa tò níyìn náà ìwé náà bẹ́lá yíyọ náà ń gbà mọ̀ sọ fún wọn tán bàbá ní ìmọ̀ sọ fún àwọn nìkan kí àǹkúrò bàbá yòókù ń bá pè wọ́n wọn á ránṣẹ́ sólóyè náà kó náà wá ń máa ń pè ọba dé wọ́n so àfà sọ́ńtọ́sọ́ mo ní tí mo sọ ni pé àárín kùkù kẹ̀kẹ́ ń lù pé olólù ń bọ̀ ń bí kọ́mọ́gbẹ̀bí nítorí ètò ọlọ́run àìtorí ìtìwọ́ olóyè gàgà fún rẹ̀ àfẹ́ ń bí agboolé ẹ̀sìn níbi olólù wa débí àfẹ́ oríkà bàbá sọ̀rọ̀ ah, àwọn bàbá ní kí làwọn àsọ àwọn bíwọ ọlọ́ọ̀kàwé àwọn bóun ọlọ́ọ̀kéw sẹ́gbò bá sọ̀rọ̀ òwe fún anìsìn lọ́yà lọ́lọ́fún lọ odi lọ́yà tó bá sọ pé bákan lòfin táàfin níjẹ̀bi ìjọba sáájà òyàn ẹ̀yìn àlejò náà yàn òfin tọ́yàn tó yọ tọ̀ ìjọba ní ìdí àdúrà nu wọ́n ti bẹ lọ́dọ̀ ọlọ́ni ìsìn o olóyè ní ẹ tó wá náà kò lè òun dídì pé wọ́n pa àwọn ní Olúbàdàn ni pé gbogbo àyè olóyè ńláńlá ni eh, olóòlùwà fẹjọ́ yín sùn wípé àwọn òrìlé yín dé torí pé bí ẹjọ́ yè sí ẹ gbé bẹ̀ bí ẹkọ́ lé sílẹ̀ ń gbé bámbá wá délé yín àwọn bámbá dé bí ẹjọ́ yè sí àwọn òní bá yín bẹ̀ olóòlùwà fẹjọ́ yín sùn òbá náà wá pé àwọn ọlọ́dàgbà náà wá pa àwọn pé ẹjọ́ tí kọ́mọ̀ á tó nígbà tó wà fẹ́ lọ́dọ̀ ẹnìkan kọ́kọ́ ti fún yín déètì kẹ máa dúró léde ìjọ yẹn nítorí kó mú déètì wá nìyẹn nígbà fà wá ní ká má pàdé olóòlù ní ìsìn ó ti wá ń bọ̀ o mo ní olóyè máa lọ tiẹ̀ ẹkùn ní déyìn ó ní àní ó ti ń bọ olóyìn náà ni ẹ̀bá mo ní àní máa lọ tiẹ̀ ẹkùn ní máa lọ máa lọ ọlọ́dà ó àìmọ̀ àlejò rẹ̀ rèé nínú bàbá ẹ wo lẹ̀ yìí o ọ̀nà bí ọkọ̀ ẹ wà rà ó ní lọ bọ́dọ̀ kò dé nítorí pé nítorí lọ sọ fún bàbá ni pé àwọn ọmọ kan ní wá bá mi láàmọ ẹ̀sìn ládùúgbò ìgbé bàbá sẹgbọ́sọ́fẹ́sẹlẹ̀ <laughs> ẹ̀ẹ́dùn lé ní abẹ́ mọ́ torí pé ẹ̀ẹ́gbùrùgbọ́ nà kí lọ́fẹ́ ṣẹlẹ̀ wọ́n lọ́lùlù ń bọ̀ ní ẹ̀ máa ṣe báwọn aláwọn àgbàlagbà wọ́n sọ fún yín pé sẹ́ẹ̀ sọ fún mi ẹ̀ má ṣe báwọn èmi ọ̀rọ̀ ń jàgídíjàgan o ẹ̀ má ṣe báwọn ẹjẹ́ lọ àwọn bàbá tá a ní bàbá dáadáa ni wọ́n àwọn náà wọ́n rán lé kéwú wọ́n sì dúró ti sẹ́ ọlọ́run lára wa ẹ mọ̀ sí báwọn o wọ́n sì gbọ́ràn ìfẹ́ ọ̀sẹ̀ tí mo ṣe yẹn bọ́lọ̀ ń fẹ́ bí wọ́n sọ fún níwà mọ̀ làbá ń gbọ́ jagan jagan jagan jagan jagan lọ́ba dúró tàmẹ́rin mo ní ẹ̀yin ọmọ kò ní déyìn ọmọ kan ní àrùnkúlà ẹ̀ ah tó bá déyìn kọ́ ah ah ok ìwọ ọgbà pé ò ní déyìn nù ọ̀fẹ́ máa béèrè tó bá déyìn kọ́ Ah, kò sọ̀rọ̀ kò tó wá dé yìí nkọ́ ìmọ̀ tó wá dé ìmọ̀ tó ṣẹlẹ̀ ṣùgbọ́n ìwé èmi tẹ́ mọ̀ ní pé kò ní débi nígbà kí lọ ní pé tó bá ti àwa ẹ lọ kó kóńkó ba ọ̀hún ìtìlání ò ní dé yìí má wulẹ̀ wá kóńkó kalẹ̀ ò ní ní máa ń bọ̀ ní máa ń bọ̀ ní máa ń bọ̀ sẹ́lẹ̀ kan náà àfihàn lọ́nà gẹ́gẹ́ ló bá tẹ̀sẹ̀ máa ní máa lọ láíláíláíláí bá a ti ẹbí ẹni ẹbí àkà ń gbé abẹ́ búkà ń bí ni bẹ́ búkà ń bí ọlọ́run là ń pè ń bẹ́ ìtí wọ́n ń pè ń bí tó gidi là ń pè ń bí báyìí kò ní kò dẹ̀ látẹ̀yìn náà kò náà jẹ́dá máa kó ẹni tí ó gbé olóòlù kódà bàbá dolúbàdàn kò ní gbélégún láàyè kò ní gbélégún láàyè torí eégún tí ó wà ságbo léyìí tí ẹ̀kú ẹ̀ ti wà ńlẹ̀ ohun tí ó gbé ẹ̀kú tó bá kọ àárọ̀ kò ní sí láyé mọ́ tẹ́ má tó èèyàn tẹ́ má tó àwọn èèyàn yìí pé àwọn méjìlá yìí bí kan bá ń kú kéèyàn ó tún gbé tó bá pé ìṣẹ́jú méjìlá ló kù ó ti tó wọ́n máa kú ìṣẹ́jú kọ̀ọ̀kan ni. àmín la ilaha illallah. nǹkan ní òtún dún bímọ ni. àmín. ibẹ̀ ma yí pé ọ̀rọ̀ náà lọ́rùn ká ti máa ṣe tàùsírì yìí níbi imí ẹ ti ti dolẹ̀. mùrádù ọlọ́run wo lẹ́ẹ̀mà tí ò tí ìjà lọ bẹ̀ tó jẹ́ pé nà áláhàló náà lágbé ń yìí lẹ mọ mùrádù ọlọ́run lórí ẹ̀yin tẹ̀ ń wá pé èdè yín wò ni pé bóyá jàlálà rẹ títóbi rẹ yóò kà ọ́ láyà pé kọ́ kọjá ọmọ wa gbọ́ ẹ̀rọ ní agboolé bí olóhùn fẹ́ bọ́tẹ̀ sí yẹn bọ́t pàtó lè bẹ́ẹ̀ ẹ́ bí wọ́n ti ń ṣe náà wọ́n dẹ̀ mú débẹ̀ ó lórí ẹ̀wọ̀ gbogbo àti ọjọ́kòó ìtọ́jọ́kòó lórí ẹni lórí awọ ìkọ́jọ́kòó lórí tébù ìkọ́jọ́kòó lábẹ́ tébù ìkọ́jọ́kòó lára àgànà akẹ́tọ́ gúgí lọ láìka mọ́ ń gbòòrò ẹ̀kan náà àbá wọn níbi tágbé ń gògì irú àwọn bí tágbé ń gògì ní tọ́ọ̀fẹ́ lò náà nìyẹn ẹ̀ kọ̀ lọ bí tágbé ń gògì tí ẹ̀ ọ̀bẹ tí ẹ̀ bá nìyẹn. àwọn akẹ́tọ̀ wò wípé àtòbíjọ lọ́n lọ ibi ẹgbẹ́ bíi kẹtẹ́ gbé sọ̀rọ̀ tó tó báyìí á lọ bí tibẹ̀ náà ni èwo la mọ mùrádọ̀ lọ ó kúkú ń bà mú apò ńbẹ tá wá sọ bíi tí àwọn èèyàn máa wá fowó ńlára késẹ́ẹ̀tì tá a bá ṣe wá sí ẹ̀ níbí pé mo fẹ́ wo késẹ̀tì ìgbà tí wọ́n ń ṣe wá sí yẹn ńgbà ẹnìkan sọ̀rọ̀ lánàá ńgbà tí wọ́n sọ̀rọ̀ tẹlifíṣàn wọ́n yẹn ajíṣà wọn wá pé ó wá pé ọ̀rọ̀ yẹn kò fún ní ròyìn délẹ̀ ó dẹ̀ ní Yorùbá bí Yorùbá ṣe máa ń sọ ó kò fún ní ajẹ́tíìfù Yorùbá tó délẹ̀ ó ní táwa táǹgbọ́ wá sí kọ̀rọ̀ mi mo ní à fi màmá dákun pé kọ̀rọ̀ màmá dá ebi kọ̀rọ̀ anábì wa la mọ̀ tọ́lọ́ ń fẹ́ bá yọ ń bẹ̀ ń jẹ́ bá ń jókòó àwa kan náà ni ọjọ́ lógo ọlọ́run amina tí ac bá ń kélé yín lórí tẹ́bẹ́ wá ń sọ fún àwọn èèyàn kan pé ẹ̀yin tẹ́ wá ń gbọ́ wá sí nísìnyí ọlọ́run lọ́rọ̀ kan yín torí pé bó o fẹ́ wá sí wá sí wàá torí bíbí ìṣèlú wá sí wá sí wàá torí àwọn àwa tá à ń wá bí ìtòyí wa wá pé ibi tírú wa yìí ń wá ọyẹ kúrò náà lọ ọbẹ̀ àṣà gómìnà olóhùn ní dáko àwọn kan òótọ́ ní tí wọ́n ṣe ọ̀dà lọ́dọ̀ ọ̀hún kóhùn ní dáko tó gbọ́n fẹ́ kóhùn dáko wọn náà ní lórí rédíò ẹwọ gan bẹ yẹn ó fi ó fi ọ̀rọ̀ yẹn ó fi ó fi dáwọn yẹn jẹ àmọ́ tó pa wọn pọ̀ wọ́n láwọn àdàm ṣùgbọ́n tí mo fẹ́ fà yọ ni pé ẹ máa sọ fáwọn èèyàn yẹn pé ọkàn àwọn abílẹ̀ ni ọlọ́run ló mọ àníyàn rẹ ẹ dákun yọ ọlọ́run ní àná ní àná ọ̀rọ̀ tẹlifíṣàn ó ṣẹlẹ̀ àwa rí pé bá a ṣe ń sọ yẹn àfẹ́gbọ́ra dáadáa àwa fẹ́ kí ẹni tó bá mọ̀ pé òun ní nǹkan bá wa sọ lórí ẹ̀ tábà sálámù tán dúró ẹ dákun tó yọ ọlọ́run ẹni nìyẹn ẹlẹ́kejì ni pé ẹ bá ti dìde ẹ dákun yọ ọlọ́run ẹ̀fà ní ìṣẹ́jú ọ̀rọ̀ àkírètè ẹ̀yìn sẹ́rí ẹ̀dàkùnjàmọ́ sẹ́rí gbogbo èèyàn ni a mọ̀ láàmọ̀ yẹ̀wò lórí iṣẹ́ rẹ̀ gbogbo láàmọ̀ yẹ̀wò lórí iṣẹ́ rẹ̀ ọba alikiola bàtí bá ń yẹ̀wò àwò sí kọ́njà máa páàsì. amina. pé ẹ̀yin tẹ́ fẹ́ràn wa lójú yín àjọpá àmọ́kí lójú yín sẹ́gun tẹ́yìn ń kàkún yẹn tẹ bá rí ntọ́ta wa ń sọ ẹ sọ ẹ ní mọ̀ pé tájú tiwa ní wí ṣùgbọ́n tó pé ẹ fẹ́ràn wa ẹ fẹ́ gbọ́n tá ń sọ ṣe wá rí mọ́fúlù ni wá mọ́fúlù <laughs> wọ́n yẹ lọ́rọ̀ kan mú owó ọpẹ́ wá ọlọ́run fún lọ́mọ ẹni náà owó ẹ̀ máa rìn pọ̀ torí mo ṣe ń gbà yìí ni màá fi kún one thousand tọwọ́ mi yìí tí ẹ̀yin náà sì fi kún owó yìí ẹ mọ̀ díẹ̀ bí a ṣe ń ṣe yìí ọlọ́run mọ̀jẹ̀ ò bó sí alẹ́ mi pé àwa la máa ń ṣe bẹ́ẹ̀ ẹ bá wa sàmì. àmín. ọlọ́run mọ̀jẹ̀ ò bó sí alẹ́ mi báwa la gbọ́n tó bẹ́ẹ̀. ọlọ́run mọ̀jẹ̀ ò bó sí alẹ́ mi pé àkúwá láàfáà àbúláfà ní ìní ọ̀kan nínú ọmọ bíbí àwọn àfa wa wọ́n tó sílẹ̀ lónìí nígbà wọ́n fẹ́ ṣe yìí wọ́n àfa ò láìkì ẹ̀ wọ́n láìkì wọ́n fẹ́ ṣe yìí àti ṣe eré ní àwọn ò láìkì ẹ̀ ṣùgbọ́n báwo ṣe máa sọnù ẹ̀tọ́ tí nù báwo ṣe máa ṣe ẹ̀tọ́ tí a nù. ẹjọ́ ti lọ ṣùgbọ́n ẹ kàn bá ń fi kún owó yìí ní ìmọ̀ rírì àmì ọlọ́run pé ọlọ́run mo dúpẹ́ fún ọ èmi kí mo gbọ́n tó báyìí bàbá ń di ìkan lọ́lọ́run pé kan lo àǹsán kan lo sábàbí àti bàbá ní máàtì làárọ̀ bí níjọ́ tí ọ̀kan náà mọ bàbá wa ní máàtì làárọ̀ bí náà wá sí wá sí i mo ṣe ṣe náà nì wọ́n á sọ fún mi lẹ́yìn òní àwọn fẹ́ẹ́ mọ wá sí wá sí agbe ni ọmọ ọmọ ń fà sáwọn lẹ́mìí ṣùgbọ́n kọjọ́ kan náà tí àwọn ti wá lẹ́tí sọ pé káwọn mọ̀ wà mú ní kí ah wọ́n nígbà tí wọ́n á ń ṣe báwọn mú ni ah ẹ wá dákun ẹ ọlọ́run níjẹ́ arákùnbá ẹ àánú níjẹ́ kóbá wà náà kátólì pé ẹ̀ láìkì ẹ̀ ah, ọlọ́run níjà bàbá wa tí wọ́n bí yín àmọ́ bí wọ́n ṣe sáfà tiwọn. gbogbo kí oyin lálùbáríkà ni jàmọ́ ṣe gbogbo kí oyin lálùbáríkà. gbogbo ẹ̀kọ́. àbí ká sọ pé ṣe dandan ni kí oyin lálùbáríkà ni. ìbọ́lọ́ ọlọ́run ní ṣe bá wa ṣe fẹ́ ẹ dákun mi fún one thousand lẹ̀ ẹ̀rọ ọlọ́run kẹ́ mú five hundred naira wá ẹ má bá ń gbàjọ́ ń bẹ̀ yẹn bàbá náà fi five hundred naira náà kún kún owó yìí àbá bíbù má bá ń gbà bàbá ọmọ àná nù lórílẹ̀ wọn tó wọ gúlùn ọ̀nà owó kọ̀ọ̀dá nìfúgbà wọn afá ọjọ́ náà lálùbáríkà ní mọ́tà lẹ́yà sàndé mọ́ lọ́lọ́nsọ. ìmáàmù wa láti Saudi ọ̀kan náà akẹ́kọ̀ọ́ tó wà ní Saudi ọ̀nà àfọwọ́ lẹ̀ o owó Saudi lòun wò yẹn eh, ọkọ̀ lówó Nàìjíríà ni wọ́n sẹ́sí owó Nàìjíríà ni hmm. mamulaka lòun wò yẹn. mamulaka ẹ bá ń gbajẹ dákun máa bá ń wí kankan fáadì ìdánú díyà lè lè ṣàìrì. afáwa ìlara ọmọ owó lọ́wọ́ pàdé àwàfà lásàbákì ìsánú díta díyà nílò kọ́ìrì àkún àwà lásàbákì ìdánú díyà nílò kọ́ìrì àkún àwà lásàbákì ìdánú díyà نبيا للخير فكن أول سباقين أول سباقين فكن أول سباقين إذا نودي للخير فكن أول سباقين إذا نهدي للخير فكن أول سباك فكن أول سباك فكن أول سباك إذا نادي للخير فكن أول سباك شريبونا àwòwà lásàbàkì fàkún àwòwà lásàbà ìdáná dé alẹ́lẹ́ kọ́rẹ̀ fàkún àwòwà lásàbàkì fàkún àwòwà lásàbàkì فكن أول سبك إذا نودي للخير فكن أول سبك ẹrú ọlọ́run tó ṣe àdéhùn ẹgbẹ̀rún mẹ́wàá fún ìpalẹ̀ máa Ramadan ní máàdùlẹ̀ arọ́bí wọn ni amúhálẹ́ ni o ẹrú náà bá ní sọ́wọ́lẹ́sọ̀ olóore o bá ní dóòtù wọn o gbé wọn orí tí wọ́n fi ṣe o la hawla wala quwata illa billah